إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله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 محدثاتها ألا وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدكوا الله سبحانه وتعالى حتى الكيجة كان أبو محمد صلى الله عليه وآله وسلم أفي أسويكي أو يا مسلمي بلو السلام عليكم ورحمة الله وبركاته eléyìí jẹ́ ìkíni sí orí ìjókòó àdínú nàṣíhà léyìí tí Muhammad sallallahu alayhi wa sallam léyìí tó pàkíyèsí tó sì pè wá sí èèyàn nínú hadithi. أربعون النووي ومن كل ما لمن قال لله ولكتابه ولرسوله والأئمة المسلمين وعامتهم إليني يجوكو أهل السنة والجماعة على منهج السلف الصالح أبلغ الله سبحانه وتعالى كوجكي كوجواي kó ṣe ní èyí tó ṣe déédéé tọ́lọ́run àti tìlànà níbà Muhammad sallallahu alayhi wa sallam. bákan náà kásì máa ní lẹ́mìí ipe ìjókòó àdínù nasiha ìjókòó ìtòsí déédéé tọ́lọ́run ni tí ò sí kọnu kọ́ hàn bẹ́ẹ̀ tí ò sí àbùjọ ìjẹkùn bẹ́ẹ̀. kí ni àwọn afọ àdínù nasiha ń sọ wọ́n sọ nípa ipe kí lọ́lọ́wọ́n bá wí kí lànà bí sallallahu alayhi wa sallam wí. àwọn abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala ntí ọlọ́run àtànábí òwí ọlọ́mọdé ojú àdìlẹ́ náà àwọn afá yìí abẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala gbogbo àtàǹgbọ́ náà ọ̀rọ̀ tá a sọ ní iṣẹ́ láti ní àfidẹ́nu bínú sí ọlọ́mọdé àlewò abẹ́. ní àdúgbò wa táwa yìí ọ̀nà ní àdúgbò àwọn afá wa afá ńláńlá nígboro olú lọrin nílé tẹ̀jídínní ọlọ́run bẹ̀lá tó ní ọmọdé ají wa ní ọgbọ́n àgbàlagbà òfin torí àwọn ọmọ mu wa òbí dórí àwọn baálé ilé abẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala ọ̀nà bá ṣe dáadáa pẹ̀lú wọn. bíyàn bá gbẹ̀sìn ọlọ́run bá láàyè ẹ̀sìn tọ́lọ́ máa san irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run kó dáńkó bá san lẹ́sàn dáadáa. èyí tá a sọ yìí náà ọlọ́run kó jòsì déédéé tọ́lọ́run àti tẹ̀lé ànábà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. gbogbo àwọn afọ wa àwọn afọ sunna abẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala ọlọ́run ọba tí máa gáìdì ẹni ọlọ́run bá gáìdì wọn wọlé àjẹkàn Nam. Nam gẹ́gẹ́ bí a ti jókòó, Allahu tọ́pìkì tí àwọn àpá wa tí wọ́n fẹ́ sàlàyé fún wa, wọ́n ni Nawaqidul Islam. Nawaqidul Islam. Kí ni máa ń gbé Ìsìlámù, kí ni ń ba Ìsìlámù jẹ́ lára èèyàn? máa jẹ́ Abdullah, ó máa jẹ́ Abdulrahman. Kódà ó lè jẹ́ àwọn orúkọ mùsùlùmí tó ní kálukú wa yìí náà mà ṣùgbọ́n kí ni tí ó yọ ìsìlámù kó lọ́rùn èèyàn léyìí tí ó jẹ́ aburú fún yàn láyé ni àti ní ìjọ gbẹdẹ kìyàmà òun nípa tó ní tí yẹn fẹ́ bá wa sọ lónìí. àwọn òṣìṣàtù wa tí wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́run wọn ni àfọwà ustaz ibrahim ustaz ibrahim ibn yusuf albadmus afadàsókè abẹ́rẹ́ ọba subhanahu wa ta'ala gbogbo ntọ́nà wọn àtàlẹ́ bí òwì ọlọ́mọ má jẹ́ kí olè tẹnu wọn jáde. àwọn tábà mọ̀ wọn afáwa ni wọ́n ń ṣe afá ni wọ́n ọmọ afá ni wọ́n ọmọlé afá tún ni wọ́n sẹ́yìn pé ó kéré ní ọ̀ntọ́nà máa kó jọba ń fún ìyá lè jáfà kó má jọ ọmọlé afá abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ọlọ́mọdé ọ̀sán tálọ́wọ̀n àtànábí òwí ọlọ́mọdé òtẹnu wa jáde àwọn ni afọwọ́ tí wọ́n bá ṣe lẹ́kṣọ̀ lónìí abẹ́lẹ́wọ̀n bá kọ́ bá ń gáìdì wọn wọlé àjẹ kan ọlọ́run asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wọ́n ní kí n fi dédé àsìkò yìí ká fi pè àfáwà lásojú kádàkọ́ máa bọ̀ wá yẹn wípé à ń retí wọn wípé kádàkọ́ máa bọ̀ wá lórí ìjókòó ọlọ́run kò sí rọrùn fún gbogbo wa bákan náà sáré àwọn bàbá wa mọ́mù inṣàlá wa máa retí wọn àtàwọn bàbá wa bàbá wa bàbá wa tó ń jẹ́ alápọ́nlé jùlọ tó ń bọ̀ wá tí wọ́n gbà wá lálejò náà inṣàlá wa máa retí wọn ọmọ wa náà ní gbogbo gbogbo ayé náà ọmọ wọn ní nítorí ọ̀nà wa náà la fẹ́ jẹ́ níṣẹ́ yìí òun náà la fẹ́ sàlàyé abẹ́lẹ́ wọn mọ̀jà wí tí ọlọ́run àtànábì òwí ọlọ́mọjà lè wí o afáwa náà kò bá ká ìdí wọn ọlọ́jẹ́ kan ọlọ́run salamu alaykum wa rahmatulahi wa barakatuh. السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستكثره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 wàkúlà bọ̀lá ẹlẹ́tìntì náà lẹ́gbàá tí adúpẹ́ fún ọlọ́run ọba àlìkẹ́ ọlá ọba tó jẹ́ pé òun náà lọ́pẹ́ yẹ òun náà ni ọpẹ́ tọ́ sí ọba tó jẹ́ pé a gbọ́dọ̀ ṣègbà kan ká má dúpẹ́ fún ọlọ́run ọba àlìkẹ́ ọlá nígbà tí inú wa ń dùn ni àbí ìgbà tí inú wa bá ń bàjẹ́ nígbà tí a rí tó tẹ́ wa lọ́rùn ni àbígbà tá a rí nǹkan tí ò tẹ́ wa lọ́rùn túláàsì ni a gbọ́dọ̀ mọ̀ ọ́ fún ọlọ́run bá lékè lábẹ́ bẹ́ẹ̀ náà a kí àwọn bàbá wa a kí àwọn bàbá wa ní ilé tẹ̀jídínní táwa ń bẹ̀ yìí àwọn bàbá imam àti àwọn bàbá wa mágàjí kí ọlọ́run bá lékè ọlá kọ́mọ́sá bá wa sàlékún àlàáfíà fún yín kọba àṣàlékún okun ara fún yín kọba àṣàlékún ìfẹsẹ̀múlẹ̀ lórí ìtẹ̀lé tọlọ́run àti ìtẹ̀lé tà nẹ́bí sallallahu alaihi fún yín so ìrí taari láàrin wa ní àárọ̀ yìí ìwúrí ńláńlá òun náà ló jẹ́ fún wa pípé kí bàbá àgbàlagbà báyìí káwọn náà tún wá jòkó ti àwa tá a já wọn mọ́ wọn so òun òwò pé kí ni wọ́n fẹ́ wí kí ni wọ́n fẹ́ sọ ogun tó bá sọ yóò máa ta sí wa létí gbogbo bí tá a bá wà àmọ́ wọn náà wọ́n jòkó tì wá látara pé wọ́n mọ̀ pé wọ́n fara mọ́ pé ah, níta ń sọ yìí ìdí ọlọ́ọ̀bà àlekíọ́lá tó ní ká máa sọ náà ni ìta nàbí sallallahu alaihi wasallam èyí tó fi lé wa lẹ́nu náà ni tòwá bẹ́lẹ̀ ọ̀bà àlekíọ́lá àpadà sí ibú kọ́lọ́mọ jẹ́ pé ó tọ́ sí àwọn bàbá wa. so látara tí wọn àti gbogbo àwọn jàmáà náà lápapọ̀ bẹ́ẹ̀ látòrí àwọn mashayikhu dini nasiha àwọn àfá tí wọ́n ṣe ètò nípa àdínú lábẹ́ àdínú nasiha tí wọ́n gbé dáwà ìpìlẹ̀ sójú ọ̀nà ọlọ́ọ̀bá alikiola káàkiri gbogbo àwùjọ kí ọlọ́ọ̀bá alikiola kó má jẹ́ kó rẹ̀ wọ́n kí ọlọ́ọ̀bá alikiola máa pín wọn lápá kí ọlọ́ọ̀bá alikiola ó sì máa fẹ́rù bà wọ́n ó sì máa ṣe àlékún náfùrù fún wa níbi gbogbo àti ní gbogbo bí tí máa ti ń bọ̀ wá kọ́lọ̀ ọba àríkẹ́ ọlọ́mọ gbé wa lékè so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a kí gbogbo àwọn ọmọ ìyá náà tí a wà ní ìkàlẹ̀ nítorí ọjọ́ tó ti lọ nǹkan tí a fẹ́ rán wa létí nípa ẹ̀ lónìí nígbà tó jẹ́ pé gbogbo nǹkan náà ìrántí náà ni ẹ kì í sì kò sí ní tọ́pọ̀lọpọ̀ ò ti gbọ́ rí kò sí ní tọ́pọ̀lọpọ̀ ò kà bẹ́ẹ̀ ni kò sí ní tọ́pọ̀lọpọ̀ tí ò tiẹ̀ ti fojú ara rẹ̀ rí rí láwọn nǹkan àmọ́ gẹ́gẹ́ bọ́lọ̀ ọba àlekí ọlá ti dá wa onígbàgbé ni wa a ní bùkátà sí ká máa rán wa létí ní gbàdégbà lónìí ìtumọ̀ ni a fi rán wa létí òun náà ni nawaqidul islam nawaqidul islam ní ìtumọ̀ ògèrè kí ni jẹ́ nawaqidul islam òun náà ni àwọn nǹkan tí máa ba islam jẹ́ àmọ́ síwájú ká tó wọnú ọ̀rọ̀ yìí ó yẹ ká wò ó pé kí ni munasaba irú àkọlé ọ̀rọ̀ yìí lásìkò tá a wà yìí ká máa sọ nawaqidul islam. islam kí ni múná kí ni wọ́n ń pè báyìí kí ni relevance ìbótúnù tọ̀ tọ̀ kí ni nǹkan tí ẹ̀hẹ́ kí ni tó jọ mọ́ra wọn tó sún mọ́ra wọn tó fi di pẹ́rù eléyìí wọn làwọn sọ̀rọ̀ síkò yìí tó tábà tó wò ó ntí ọ̀rọ̀ yìí ta mọ́ nǹkan tó lágbára ni inú ẹ̀sìn wa nǹkan tọ́lá ọba àlekíọ́lá tó ti torí ẹ̀dá gbogbo wa àtàlìjẹ̀nú àti èèyàn tí ọlọ́ọ̀ba àlekíọ́lá torí ẹ̀dá wa nítorí kábàámọ̀ ìjọsìn fún un ọlọ́ọ̀bá alikẹ́lá sọ fún wa nínú suratu Zariyat ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́ọ̀tọ́lá ní àtàwọn àlìjẹ̀nú àtàwọn èèyàn ọlọ́wọ́n bá ò dá wa nítorí kankan illa liya'budun àyàfi nítorí kábà jọ́sìn fóun. so ìjọsìn fọlọ́wọ́n bá àlìkọ́lá yìí tọ́lọ́wọ́n bá àlìkọ́lá torí ẹ̀ dá wa òun ló kó jọ sínú nǹkan tá à ń pè ní Islam. Islam so islam yìí agbọ káwa káwa pàǹtólì ká islam kìí jẹ jíjẹ kéèyàn ó jẹ mùsùlùmí mọ ajẹpẹ nǹkan kan tó ṣe pàtàkì fún wa ni kọ́dà bá wọlé sọ wọ́n ní ó ṣe pàtàkì fún wa ju ìjẹ lọ ó ṣe pàtàkì fún wa ju mímu lọ pàtàkì tó. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àkọ́lé ọ̀rọ̀ wa yìí tá a bá lọ lè wò ó ní í ṣe pẹ̀lú ṣùgbọ́n ìsọ ẹ̀sìn wa fún wa kò níbi ìbàjẹ́ ṣùgbọ́n dín yìí nínú àwọn ad-daruratul khams àwọn nǹkan túláàsì márùn-ún nínú gbèsè ayé mùsùlùmí òun ló wà ẹ̀sìn làkọ́kọ́ a sọ ẹ̀sìn wa kẹ́sìn ó bàjẹ́ so látara àjẹlẹ́yìí láàbì mọ̀ pé àjẹ́ àṣé ó ṣe pàtàkì fún wa ká mọ̀ nípa kí làwọn nǹkan tó lè ba ìsìláàmù jẹ́ ká lè bá pàtàkì eléyìí àfáàwá kan nínú àfáàwá gbà sheikh muhammad bin ibrahim alu sheikh ìkànnú àwọn mufti saudi tí wọ́n ti kọjá lọ ni nígbà tí wọ́n ń sọ pàtàkì bóyá ṣe pàtàkì tó wọ́n ní ọ̀rọ̀ yìí nítorí kí sheikh sọ òun náà ni pé wọ́n látọ̀rẹ́ pé àwọn ẹlòmíràn wò pé ah gbogbo ìgbà tawhid gbogbo ìgbà kí ló bà islam jẹ́ gbogbo ìgbà kí ló yẹ kó nu mùsùlùmí làásà ń kọ́ ní gbogbo ìwà ó gbà wọ́n wá rí nídìí pé ìgbà tó jẹ́ pé kíni wọ́n ti fẹ́ máa rí kó pọ̀ jù sheikh fi sọ pé la yuzhadu fi tawhid èèyàn kì í ṣe zúdù aláàmọ̀ nǹkan tó ń pè ní zúdù kì í ṣe nǹkan kí níwọ̀nba ẹ̀ àìṣe zúdù níbi tawhid pé ẹja ṣe níwọ̀nba ṣéèkù ní fàyínà zuhuda fi nítorí pé kéèyàn ó máa ṣe zuhudu ká mú tàwídì níwọ̀nba ẹja ṣe tàwídì díẹ̀ ó tó ká mọ̀ sọ nípa àwọn nǹkan tó kù ṣéèkù ní yóò kẹ́rù sí bẹ̀tìhì yóò mú yàn máa kó sínú ìdàkejì tàwídì ni kí ni ìdàkejì rẹ̀ àṣírk yóò mú yàn kó sínú ipa nípa kọ̀mọ́lọ́ ọba àlekè ọ̀la ṣéèkù wá ní wàmà hálàkà man hálàkà mimman yadda'i islam إلا بعدم إعطائه حقه ومعرفته حق المعرفة wọ́n ní kò sí tó máa wọ̀nyàn parun kò sí tó máa wọ̀nyàn sọnù kó lójú ọ̀nà ọlọ́ọ̀bá àlekíọ́lá nínú àwọn tí wọ́n sọnù kò sí tó mú wọn sọnù tó ti fún tàwùsíìdì yìí wọn ò fún lẹ́tọ̀ọ́ ẹ̀ wọn ò wá mímọ̀ nípa rẹ̀ ní wàá mímọ̀ tòdodo ó sì yẹ kán wá nímọ̀ nípa ẹ̀ kọ́mọdé wá nímọ̀ nípa rẹ̀ وظنوا أنه يكفي الإثم والشهادتان وظنوا أنه يكفي الإثم والشهادتان wọ́n wá ń ròyìn pé orúkọ lásán ni àtìtó ana muslim mùsùlùmí ni mí wọ́n bí mi ní mùsùlùmí abdulsalam ló kọ́ mi abdullahi ló kọ́ mi ibrahim ló kọ́ mi èyí náà ti tó wọ́n ṣahadatan káfí máa sọ pé la ilaha muhammadu rasulillah àwọn wò pé èyí náà ti ولم yanzuru ما ينافيه وما ينافي كماله. kàmáàlà wọn ò wá wòye sí pé ìjà àwọn nǹkan kan bẹ tó máa ń tako gbogbo àwọn nǹkan tá a sọ yìí ó máa ń tako tawhid ní àwọn kankan bẹ tí máa mú àbùkù bá tawhid tí òun jẹ́ kí tawhid wá pé àbí nǹkan bẹ tó jẹ́ pé ìmọ̀ tiẹ̀ bà tawhid jẹ́ pátápátá tí ò ní jẹ́ kéèyàn tiẹ̀ ní tawhid kò ní jẹ́ kéèyàn ní ìmọ̀ àlìkọ́lá lọ́kàn tuntun ṣé kò ní tó fa wàhálà fún wa ni sọláàtà ọ̀rọ̀ tí sheikh wa yìí sọ nínú sharhu kashfu shubhat ti sheikh wa muhammad bin abdulhab rahimahullah látara ọ̀rọ̀ yìí láàfin mọ̀ yìí pé a jẹ́ pé àkọlé ọ̀rọ̀ tá a fi fara wa sọ lónìí nǹkan kan tó ṣe pàtàkì ni nǹkan kan tí a ní bùkátà sí ní gbogbo ìgbà ni. tabati mele yìí a rí i pé gbólóhùn tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí nawaqidul islam gbólóhùn méjì ni inú tá a ṣe kí ni a ṣe tẹ̀ríkìbù wọn ẹ́ tẹ̀ríkìbán ìdọ̀fìyàn asàfitì kan lọ́lẹ̀ bá kan asàfitì nawaqid asàfitì lọ́lẹ̀ bá islam so a jẹ́ pé ó yẹ ká mọ̀ nípa ó yẹ ká mọ̀ pé kí ni nǹkan tó ń pè ní kí ni tó ń pè ní nawaqid nawaqid ní èdè lárúbáwá jámù naqid plural ni níta máa ń lò fún àkójọpọ̀ tó pọ̀ ni tó jẹ́ pé ọ̀kan ṣoṣo rẹ̀ ni ó máa jẹ́ naqid tó náà sì wá nípìnlẹ̀ nákọ̀dọ̀ wá láti nákọ̀dọ̀ láti nun kọ́f àti tọ́ọ̀d ìpìlẹ̀ rẹ̀ nu. tílábà bá lo gbólóhùn nákọ̀dọ̀ wọn a máa lò ó fún àwọn ìtumọ̀ eríṣiríṣi nàmá ní nákọ̀dọ̀ tàmá sàfitì ẹ̀ lọ síbi àdéhùn tàmá ní nákọ̀dọ̀ àhàdà ìtẹ̀ náà ni pé ó ya pa àdéhùn àdéhùn tí a ti jọ gbé ẹ̀ ó ṣe kí ni ó ṣe pa ẹ̀ tìlọ́wọ́ bá ní nọ́kọ̀dọ̀ àmù ó yapa ó sépa àlámàrí kan ó nàkọ́dọ̀ àlámàrí kan ọ̀rọ̀ kan bìmá àná àfisàdàhù báàdà ìsìkàmì lẹ́yìn ìgbà tó ti rọrọ̀ ń sọ dáadáa tó ti ṣe dáadáa ó tún wá sí kíni ó tún padà wá ba ọ̀rọ̀ jẹ́ tó bẹ́ẹ̀ náà ní tìlọ́wọ́ bá sọ pé nọ́kọ̀dọ̀ bìnà bìmá àná hàdàmàhù tọ́mọ iná kọ́dọ̀ bìnà owó ilé nìtumọ̀ rẹ̀ hàdàmà owó so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lárúbáwá máa sọ pé nọ́kọ̀dọ̀ làásù ayé kàtàràhù wọn ní nàkọ̀dàlà àzù ó fọ́ egun oorun so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n máa sọ pé wọ́n máa lò fún alḥabu okùn tó máa ní nàkọ̀dàlà àbù bìmá àná hàlàhù nàkọ̀dàlà àbù ìtumọ̀ ẹ̀ náà ni pé ó tú okùn lẹ́yìn ìgbà tó ṣe kí tó ti jẹ́ dídé tábà wo ilé ìwúgbà àwọn ìtumọ̀ tí lárúbáwá fún yìí àìsàn ogun ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀ yìí òun náà ló wà lábẹ́ táwa náà gbà lérò pẹ̀lú nàwákìlú Islam àwọn nǹkan tí ń ba Islam jẹ́ tọ́mọ́ ní Islam ìtumọ̀ ẹ̀ náà ni pé ìtumọ̀ nàwákìlú islam òun náà ní pé kíni má yahdimu islam àwọn nǹkan tí ó wo islam yẹn nàwákìlú islam àwọn náà ní má yufsidu islam àwọn nǹkan tí ó ba islam yẹn jẹ́ àwọn nǹkan tí a bá sọ pé nàwákìlú islam má yukassiru islam nǹkan tí ó fọ́ islam yẹn rẹ́gẹ́ gbogbogbò tí ò ní wúlò fún yàrá a pé ìtumọ̀ tá a gbà lérò pẹ̀lú nàwákìlú òun náà lélẹ́yìí so tába ti wá mọ níta àgbàlẹ́ pẹ̀lú nàwákìlì yìí so anibukata ti ká mọ ìtumọ̀ kí là ní islam kátó wá mọ sa ẹ̀kúnrẹ́rẹ́ nípa rẹ̀ al-islam tába sọ pé al-islam orúkọ tó gbajúmọ̀ ni látara náà ni gbogbo wa ti ń jẹ́ mùsùlùmí aláwọ̀ balẹ̀ kí ọlá sọ fún wa nínú alukur'an wípé inna diina inda allahi islam dájúdájú ẹ̀sìn kan ṣoṣo lọ́dọ̀ ọlọ́run balẹ̀ kí ọlá tí ó tẹ̀wọ́ gbà òun náà ni al-islam òun náà ni ẹ̀sìn islam. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ọlọ́run balẹ̀ kí ọlá tún سواتي فوا إنه سورة مين الله بارك لاني يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ọlọ́run bá lókè lọ́ní ká páyà òun gẹ́gẹ́ bí nípa yà tòdodo ti pàápàá àwa gbọ́dọ̀ kó láyé àbí ká jẹ́ mùsùlùmí. tó látara délé yìí àwa ní bùkátà sí ká mọ mùsùlùmí wo lọ́lọ́run ní ká jẹ́ àbí ìsìláàmù wo lọ́lọ́run bá lókè ọlá pè ní ẹ̀sìn tọ́lọ́run bá lókè lọ́tẹ̀ ọgbà nítorí pé tá a bá kàn sọ̀rọ̀ nípa nàwákìlì islam àwọn nǹkan tí máa ń ba islam jẹ́ tá a mọ kí islam tí ó bàjẹ́ gan nígbà tí yẹn ń dààmú ara torípò rọrùn gan pé pé nǹkan tá a sọ kó bàjẹ́ òun bẹ́ẹ̀ kò tiẹ̀ sí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ nǹkan tí ò sí tẹ́lẹ̀ ni àwa ń sọ kó bàjẹ́ ṣé nǹkan tí wàá sì lè bàjẹ́ àti ká mọ kí náà ń pè ní ìsìláàmù gangan òun kálukú wọ́n mọ̀ pé ah, ṣé ìsìláàmù yìí òun náà lè fọ́sẹ̀ yín lọ́dọ̀ mi kí n tó wá máa sọ́ra fún àwọn nǹkan tí ó lè bàjẹ́ tí ò bá wá níbẹ̀ lọ́dọ̀ mi a jẹ́ pé tí n ṣe kíni kí n gbìyànjú kí n wọnú ìsìláàmù yẹn proper kí n wá sọ́ra fún àwọn nǹkan tó lè ṣe kíni tó lè padà bìmáàná alìsìsìlám ìtumọ̀ rẹ̀ náà ní kí ni ìjùpájù sẹ́lẹ̀ kéèyàn sọ̀rẹ́ńdà ara rẹ̀ òun náà ni ìtumọ̀ rẹ̀ nínú lóga àmọ́ tá a bá lọ wọnú ṣẹ́rẹ́fù pé kí ni nǹkan tí ó gbìyàn tí ó sọ̀rọ̀ ti mùsùlùmí kí ni nǹkan tí ó sọ̀rọ̀ ní ti mùsùlùmí òun náà ni ìdí sẹ́kọ̀ọ́ Muhammad Salih Fawzan hafizahullah nígbà tí wọ́n ń dìfáì Islam fún wa. wọ́n ní sáà ń pè ní alislam òun náà ní alistislamu lillahi bi tawhidi alistislamu lillahi bi tawhidi walinqiyadu lahu bi ta'a walbara'atu min ashirki wa ahlihi. nǹkan mẹ́ta ni wọ́n kójọ sínú tá à ń pè ní islam ní islam tá a fẹ́ sọ̀rọ̀ nípa pé ìdí ó bà á jẹ́ nǹkan mẹ́ta péré náà ni. nǹkan alákọ̀ọ́kọ́ al-istislamu lillahi bit-tawhid òun náà ní ká jupájú tẹ́lẹ̀ fún Allah subhanahu wa ta'ala bit-tawhid pẹ̀lú ká mú ní ọ̀kan ṣoṣo eléyìí odò kan lòun náà tó tún fẹ́ kí ká máa ṣàlàyé nípa pé alìsìsàmù láyé ta'ala bí tawhidi yìí ká mú ọlọ́wọ́ bá àlejò alábàkan tó so pẹ̀lú ká ṣe kíni ká mú ní ọ̀kan tó so tí gbogbo bí yẹ ti hì níbi àwọn sẹ́tọ̀lọ́wọ́ bá àlejò ọlá ń ṣe ọlọ́wọ́ bá alikẹ́ ọlá ló dá wa sáàgbà kó nìkan ló dá wa ọlọ́wọ́ bá alikẹ́ ọlá ní tèjẹ́ ẹ̀mú fún wa sáàgbà kó nìkan náà ní tèjẹ́ ẹ̀mú fún wa ọlọ́wọ́ bá alikẹ́ ọlá onífàárẹ̀ sí wa sáàgbà pé kò sẹ́lómi tó lè fàárẹ̀ sí wa ọlọ́wọ́ bá alikẹ́ ọlá ọlọ́wọ́ bá ló ní àmà bẹ sáàgbà pé kò sẹ́lómi tó lè ní àmà bẹ tí a tó sọ́lọ́ ọba àlekíọ́lá ọlọ́ọ̀ba àlekíọ́lá náà ni ó pa wá ńgbà tó bá fẹ́ pa wá tá a gbà bẹ́ẹ̀ pé ọlọ́ọ̀ba àlekíọ́lá òun náà ni ó pa ńgbà tó bá fẹ́ pa wá ṣé kò sí ṣé kò máa rúwí ẹnu ọ̀kan wa ipa àwọn kan bẹ tí wọ́n lè gbégi dínà fún yàn tí wọ́n pa yàn ẹ̀sìn ìbára òní tí wọ́n tún fi ṣe kíni tí wọ́n tún fi gbókun níwájú ọlọ́ọ̀ba àlekíọ́lá so gbogbo àwọn eléyìí nìsí túláàsì ní fún wa kárí pé sáájú pàjù sẹ́lẹ̀ fọ́nà ọba àríkẹ́ọ́lá bitawhid pẹ̀lú kámúlọ́kà lóso ọlọ́ọ̀ba àríkẹ́ọ́lá ní ti ògbóǹtì ṣe níbi iṣẹ́ rẹ̀ ẹ àtàwọn nǹkan tó ṣe kí ni tó kún ló dá ní fún rẹ̀ òun ló dá ẹ̀fà rẹ̀ ní sáà gbà bẹ́ẹ̀ fọlọ́ ọba àlejò ọlá níbẹ̀ taba kò níbi eléwu taba fúta mbẹ ó tún bọ́ síbò míì sáà tún kà fọlọ́ ọba àlejò ọlá kọ̀ọ̀kan ṣoṣo ni fi uluhiyatihi níbi ìmọ̀ jọ́sìn fún fọlọ́ ọba àlejò ọlá nìkan là ń pè sáà tiẹ̀ pé rárá ni nǹkan là ń pè ní àbá ń pè àtúnkù nǹkan gbogbo eléyìí náà àwọn náà ní ń bẹ káàkiri ní gbogbo àwùjọ wọn máa pe ọlọ́wọ́ bá alikẹ́ ọlá wọn yìí tún máa pe nǹkan mi papọ̀ ma wọn ní ẹ̀sìn oníkà máa ń segin ni ẹ̀sìn ní a máa sọ̀rọ̀ ìdílé ẹ̀rẹ́ lomi ti máa ń lọ mọ́ṣáláṣí yóò ní àyẹ̀ gbọ́dọ̀ máa rìn lásán ọlọ́wọ́ bá alikẹ́ ọlá nílò lébà o èèyàn gbọ́dọ̀ máa rìn ti fúra ti fúra ní yóò ní tí ó segin ni yóò ní gbàdí tí ó ra sùn èèyàn máa ń dira ní bí àṣà kan nu ẹlẹ́ni wóró kan ó ní always guide ni ìyáwó ìjòsí ó ní always guide so àwọn míì náà ń bẹ wàláì àwọn àìmọ̀tò mẹ́sáàjì àwọn mọ̀mú mọ́sáàjì ẹ̀dàkùn òun lọ mọ́sáàjì rí ọlọ́run òun tó wá ń gáìdì òun guide gáìdì bóṣe bọ̀lá kàdé wà lo gáìdì fún ìyàbọ̀lọ́ yóò wá ní ah, à ẹ̀yìn gbọ́dọ̀ mọ́ tura lẹ̀ èyí tó so mọ́ di ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí tí ń bẹ lápá rẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí tó ti gbé mí ti ń sọ kì kì kì nípò rẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí tó sì ń gbẹ́rẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí tó ìwé kó jáde yóò ní ọmọ náwó lé kí lérí ìfàlàjì yóò kọ́kọ́ ta tẹnu báyìí náà pé àìbá ma gbogbo àwọn eléyìí nìsín Eh, ipa nǹkan mi papọ̀ mọ́ ọlọ́wọ́ ọba àlekíọ́lá ni ṣé amú ọlọ́wọ́ ọba àlekíọ́lá lọ́kàn lóso níbi ìjọsìn rẹ̀ sáà mọ̀ pa nǹkan kan mi papọ̀ mọ́ sáà mọ̀ pé nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́ ọba àlekíọ́lá kúkúrú àwọn nǹkan wọ̀nyí apá kan ni abala kan nínú abala mẹ́ta tí ó jẹ́ òjẹ́ mùsùlùmí tó yẹ pé abala kò tó yàn àfi kí gbogbo abala mẹ́tẹ̀ẹ̀ta tó pé lára yàn kó tó káwá wo ní ìjọ́sìn fún ọlọ́ọ̀bá àlejòọ́lá sáà bọ́ ń bẹ́ sáà fúta ń bẹ́ sáà máa pe nǹkan mi papọ̀ mọ́ ọlọ́ọ̀bá àlejòọ́lá sáà máa gbé ẹ̀tọ́ ọlọ́run fún ọba àlejòọ́lá mi àmọ́ gbẹ́tẹ́ dá mi gbúrú àwọn eléyìí tú láti fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni káwá bọ́ sínú tawhid al-asma a gbọ́dọ̀ tún mú ọlọ́ọ̀bá àlejòọ́lá lọ́kùnrin níbi àwọn orúkọ rẹ̀ àtàwọn ìròyìn àwọn ọkọ̀ tó kẹ́ra rẹ̀ ọlọ́ọ̀bá ni òun ni alimul ghaibi wa shahada olóhùn lọ́ba tóun nímọ̀ nípa ìkọ̀kọ̀ àtàwọn nǹkan tó pamọ́. ọlọ́run bá àlejò lánìkan òun ló nímọ̀ nípa tó hàn àti nǹkan tó pamọ́. ìwọ̀nba ni ìmọ̀ táwa gan ní nípa tó tún hàn díẹ̀ náà la mọ̀ nípa tó hàn àmọ́ lọ́wọ́ bá àlekọ́lá ló ní mọ̀ nípa ògbẹ́ síbẹ̀ náà làwa náà gbà ìpè ọlọ́wọ́ bá àlekọ́lá ẹ̀yìn ó kọ́ tó pera rẹ̀ yìí síbẹ̀ náà ló yí lóòótọ́ sáàgbà fáwọn kan bẹ tí wọ́n mọ tí ó ṣẹlẹ̀ lọ́la sáàgbà fáwọn àwòrán kan bẹ sáàgbà pé àwọn kan bẹ tó jẹ́ pé wọ́n lè sọ pé bàbá yìí ló kú fún ọ. táàgbà báwọn kan bẹ tó yẹ pé nǹkan bá sọnù wọ́n sọ wọn pé lágbájá ló gbé kí wọn ló sì gbà. táàgbà báwọn kan bẹ tí wọ́n lè sọ fún wọn pé obìnrin mọ̀ fẹ́ báàrọ̀ rẹ bá dá ọ̀sán rẹ onídàá bọ́sàn rẹ bá dá alẹ́ rẹ onídàá táwa náà sì gbà tí wọn ò sí káàgbà pé àwọn kan bẹ tó gbé máa ń sìnrìn àjò tó bá ti wọ́ọ̀nù ẹ pé ọ̀nà ò dáa má lọ kí wọn náà sì tí wọn náà sì jòkó sí àwọn nǹkan kan tá a gbà fáwọn nǹkan bẹ báwọn tó bá fi lè mú yàn kéèyàn ṣe kí ni kéèyàn gbà fáwọn nǹkan bẹ báwọn tó a ó ti ní problem níbi abala kan nínú abala mẹ́ta tí èèyàn fi jẹ́ mùsùlùmí tí èèyàn gbọ́dọ̀ ní problem bẹ́ẹ̀ gba àwọn nǹkan wọ̀nyí àgbàdàpọ̀ sílẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ àmọ́ ká sàlàyé nípa kí náà ń pè ní Islam gan lẹ́yìn ìgbà tá a bá ti wájú pàṣẹ ẹ̀rẹ̀ fún ọlọ́ọ̀bá àdékọ́lá níbi tàwíìdì wàláì kò sí parí. ó tún kù wọ̀lẹ̀ nkèyàdù lẹ́hùn bíi tọ́ à á tún wá gbọ́dọ̀ gbàfà fún ọlọ́ọ̀bá àdékọ́lá pẹ̀lú ká máa tẹ̀lé àdékèyàdù. àpèjúwe déyàn lè fi àdékèyàdù òun náà nígbà déyàn máa ń segin ní bí àdéyàn bá fokùn sẹ́yìn ọlọ́run déyàn wá ń tẹ̀yàn fà lọ. sàǹpé déyàn bá ń mojú dáadáa kò nídìí tẹ́ ẹ bá tí wọ́n ń fà á tí wọ́n ń tẹ́ ń fara yín kò sí nkè kò gbà kò fẹ́ lọ. táwa náà ń gbàfà fún ọlọ́ọ̀bà àdìkẹ́ọ́lá ìtọ́ à pẹ̀lú títẹ̀lé à pẹ̀lú pé à ń àwọn nǹkan pa wá láṣẹ ọ̀nà yẹn lélẹ́yìn gbọ́dọ̀ má sí ẹ máa kírun sáà kírun kò ká kì sáà kírun tó bá tà gẹ́gẹ́ náà ni gbogbo àwọn kan tó kù nínú àwọn àníwáàrú àlẹ́ ìbàdà sáàgbà fàkún ọlọ́ọ̀bà àlekè ọlábì àwọn máa ṣe máa ṣe máa ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni sáàgbà fàkún ọlọ́ọ̀bà àlekè ọlábì ìwé ni àwọn máa débẹ̀ àwọn kan tó ní ká máa débẹ̀ nípa àjìnà sí láwọn kan tá a mọ̀ pé muharramat àwọn kan tó jẹ́ nǹkan ìwọ sáà jìnà sí àwọn kan tó burú jáì nínú àwọn kan tó jẹ́ àwọn kan tó fẹ́ jáde kó nú ẹ̀sìn ọ̀pọ̀ káàkiri láwùjọ ká tó wá sọ pé àwọn nǹkan mi tó jẹ́ pé àwọn mùkàrọ̀mà ṣe pé àwọn yóò tún máa fi fa yọ̀yọ̀ ni ẹnìkan sọ ń jò ní nínú àwọn oníwàásí ìdárayá nínú àwọn oní kí ni pé àwọn ní entertainment ó ní ẹjọ́ ń kálukú ọlọ́run bá lékè olóṣèlú lọ́tọ̀ tó bá jọ́ gbé dàlùkì àmọ́ ni tọ́lọ́run bá pe àwọn kan ó ní kò tí ì kára lọ ni nígbà tó wá kan pé tọ̀ àwọn sì ná ẹ máa jáde wá ẹ ẹ̀hẹ́ ó sì wá kan tàwárà lọ́nu. ẹ̀wọ̀n kan ṣe pé nǹkan tó burú jáì pé zina kéèyàn má ka zina kún nǹkan kan nínú inú kíni nínú ádámù kìyàdì the tọ́à àìgbàfàfọ́lọ́ ọba àlékè ọlá rí àtàwọn àwà míì lóríṣiríṣi ìrìn àtẹnì kan sọ̀rọ̀ lálẹ́ ní àná ó ní tí wọ́n bá sọ fún yẹn pé èèyàn mo lò lọ́rin fún mo lò lọ́rin wọ́n ní sàmà túmọ̀ rẹ̀ kí ni túmọ̀ rẹ̀ wọ́n ní túmọ̀ pé yẹn lò lọ ní fún náà ní pé kí ni ó ti ṣe jàmbá fún un ó ṣàbòsí fún un ẹ ó parọ́ fún un ó fi ó fi dúdú sínú ó tu funfun jáde fún un wọ́n lòun ní jẹ́ bẹ́ẹ̀ àwọn ipá wàrà lọ ọyẹ ká jìnà ọyẹ ká ọyẹ ká pé kínú nírọ́ ọyẹ ká gbìyànjú láti ṣàtúnṣe irú àwọn nǹkan báwọn nǹkan òun sì wọ́pọ̀ láwùjọ wa lóòótọ́ wọ́n bá pàdé yàn ní ti báyìí ààbò àwọn ẹlẹ́gbẹ́ àà wàláì àà ẹkú gbìyànjú ẹ gbìyànjú gàba kọ́dà kó àwọn kó gba àwọn ẹlẹ́kọ̀ọ́ yìí àà ah, àwọn ṣe gíníkà àà ìfàd àṣàlà sínú rẹ́díò gan ti ilé máa ń gbọ́ ẹ sì wá tọ́ba lọ́tọ́ bẹ̀ nìkan àwọn alákatá kìtìnù ẹ sì àwọn alákatá kìtì aláwọn pọ̀ àkókò náà ń bá káàkiri nìsí táwa jẹ́ so irú àwọn eléyìí nìsí ń lò lọ́rin irú àwọn kọ́lá yà gbọ́dọ̀ pé ìfẹ́ àdùkọ́ lọ́wọ́ pẹ̀lú ìtẹ́lọ́lọ́ ọba àlekẹ́ọ́lá ẹlẹ́kẹta nínú abala táàbì mọ̀ ife yẹn jẹ́ mùsùlùmí lódodo òun náà ní kíni alìbàrọ̀ ẹ̀sìn mi náà ṣíríkì wà áhìlìhì ká bọ́ ká bọ́sẹ̀ kúrò níbi ìpa nǹkan papọ̀ mọ́lọ́ ọba àlekẹ́ọ́lá ìjọsìn fún nǹkan míì papọ̀ mọ́lọ́ ọba àlekẹ́ọ́lá wà áhìlìhì ká sì bọ́ ká bọ́sẹ̀ kúrò lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ ẹ̀rọ àmì ẹ̀rí pé lẹ́yìn ní ti abala méjì lónìí èmi ò ṣẹbọ òtítọ́ ó gbọ́dọ̀ bọ́ pábọ́sẹ̀ kúrò níbi àwọn tí wọ́n ń ṣẹbọ ọ̀nà wọn lọ́wọ́ àgbà pábọ́sẹ̀ kúrò lẹ́yìn pé òní tẹ̀lé wọn òní bá wọn ṣe kí wọ́n ṣe òní òní kún wọn pẹ̀lú ọ̀rọ̀ òní kún wọn pẹ̀lú ṣẹ́sí òní kún wọn pẹ̀lú wà ó sì jẹ́ káyé ó máa mọ̀ pé tí wọ́n gbé lọ́wọ́ ní tí ò dáa ẹlòmíràn lèmi ò ṣẹbọ àmọ́ èmi ò èmi kọ́ ní ẹ̀mí ẹnibọ̀dì ẹni bá ń dùn àwọn tó ń jọ́ọ̀jì ló tó ń jọ́ọ̀jì ẹ̀fọ́lọ́ lẹ́ẹ̀ má jọ́ọ̀jì anybody òun náà sì ń jọ́ọ̀jì ẹni bá ń dùn torí pé wọ́n tó sọ pé àwa aláṣejù ni wa o jọ́ọ̀jì wa náà àbí ọlá aláṣejù ni wa o ti jọ́ọ̀jì wa àmọ́ táwa bá wá sọ̀rọ̀ nípa ẹnìkan ẹwà ní kọ́mọ̀sí kìíní ẹwà ní tó ń jọ́ọ̀jì tàbí wá fi wọ́n jẹ ajájọ́ tó ń kí wọ́n máa jọ́ọ̀jì àwa ṣògbóró àwọn nǹkan báyìí túláàsì ni a gbọ́dọ̀ bọ́pá bọ́sẹ̀ kúrò níbi ẹbọ káàsì máa ń ṣe kí ni ẹtùrú eléyìí ìpìlẹ̀ ni nínú ẹ̀sìn anabi ibrahim aleyhi salam nígbà tí anabi ibrahim aleyhi salam tó bọ́ pa bọ́sẹ̀ kú ò ní ibi àwọn ìjọ rẹ̀ kí ló sọ fún wa inni bara'un mimma ta'budun ó ní mo bọ́ pa bọ́sẹ̀ kú ò níbi kí ni kú ò níbi tẹ́ ẹ̀ ń jọ́sìn fún ibomi wa tó ní ọkọ ní ọkọ tó bada bẹ́yìnana wà bẹ́yìnà kúmùlẹ̀ àdá wà tó wálé bàgbọ́ ò abadan hàtà tó minú billahi wahda. anabi ibrahim aleyhi salam ó di clear fáwọn ìjọ rẹ̀ ni ó ogun ti ṣẹlẹ̀ láàrin wa báyìí o ìkórira ẹni ìbínú ẹni ó ti wá hàn gbangbangba láàrin wa báyìí hàtà tó billahi wahda ẹ̀rí pé yíwèé séjà wọ́n ń jà sílẹ̀ yíwèé séjà ó fà bùkù kàmí yíwèé séjà pé ẹ wá sí ìjọba ìfúnmi rárá o hatta tu'minu billahi wahda ìdí nǹba ó jàre lórí òun náà ni kò sékìrì òun náà ni kò gbọ́lọ́wọ́ balẹ̀ kọ́lá nìkan ṣoṣo gbọ́ yọjọ bá ti ṣe eléyìí òun náà láti wá ànábì Ibrahim di kíá rẹ ni eléyìí ibẹ̀ náà láti rí pé kíni al-bara'atu min ash-shirki wa ahlihi so eléyìí wá ní Islam so Islam yìí òun náà ni ó dúró lára yẹn tààtẹ̀sẹ̀ wọn wá káàkiri pé kí ló lè ba ìsìláàmù jẹ́ ẹni wọn bá ti sọmọ láì jẹ yìí ẹni tó bá ti àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta àwọn abala mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú ìtumọ̀ islam tó bá kù sí ẹ̀ka àtó lára òun ó mọ̀ pé òun ní bùkátà láti ṣàtúnṣe ẹ̀ náà síwájú kó tó wá máa wá kó máa wò pé àti ah, ló lè ba ìsìláàmù jẹ́ nítorí pé ẹni ò tí wọnú ìsìláàmù tẹ́lẹ̀ ẹ̀dàkùn kí ni mo àwọn òpè yóò bàjẹ́ iná bàjẹ́ náà ló wà tẹ́lẹ̀ a gbọ́dọ̀ gbìyànjú láti ṣe kíni láti ṣe ìwádìí nípa ká yẹra wa wò kínníkínní gbogbo àwọn nǹkan tí máa ń jẹ́ àwọn nǹkan tó takùtọ̀ lọ́hùn bá ti máa ń ẹkùnrẹ́rẹ́ nítorí pé ọ̀rọ̀ tàwíì kì í sọ̀rọ̀ tí yẹn máa ń fi sábẹ́ ahọ́n sọ ogbó ọ̀rọ̀ ẹ̀sìn pátápátá ni àmọ́ òyìnbí tó lé kan kéde tí èèyàn fi ahọ́n sọ ẹlòmíì ọmọ sọ pé à ń sọ à ń sọ à ń sọ bẹ́ẹ̀ ni ọ̀nà pé kó sáà ẹlòmíì ni wá ká kún pé àtúntàn sọ yẹn báyà kò serious báyà kan yóò lágbára òun náà fàdà fi gbé kalẹ̀ báwo ẹ sọ bó ṣe serious bó ṣe rí káwọn èèyàn ká máa bó ṣe serious tó kéèyàn pa nǹkan mi papọ̀ mọ́ náà ọba àdìkíọ́lá so eléyìí ó lè sànù wọn yóò lè kún ó lè kú ọbẹ̀ eléyìí ó lè di pé ẹni wàá mọ̀ pé tóun fẹ́ máa bá lọ́nu yóò mọ̀ pé a ò ti kílẹ̀ àtòun òun kàn tú tábà wá sọ nípa nàwákìlì islam òun náà ni àwọn nǹkan tó lè ba islam tá a sọ ìjẹ tó jẹ pé ó lè mú yàn má jẹ kí ni má jẹ mùsùlùmá láàrin yìí ó yẹ ká fíyà nǹkan kan láwùjọ wa ní àgbọ́yé tó wà láwùjọ wa tó rinlẹ̀ pé ẹni tó bá ti jẹ́ mùsùlùmí kò lè jáde islam àgbà tóun náà bá ti kílẹ̀ ara rẹ̀ ẹ̀wọ̀n kan báwọn níta àgbẹ̀ láwùjọ wa nù o ìjọ tẹ̀yìn bá jáde ní ìsìnkú wa ní a ah, òun ti fẹ́ máa lọ pàtẹ́wọ́ so ìjọ òun láàgbà yìí pé kí pé ó di kèfèrí ó kò ní Islam ìjọ tẹ̀yìn kan bá ti kí ara rẹ̀ tó ní ah, a tẹ̀lé pé pé já lọ kírun tó bá ní ara o ah, èmi ò ti bá yín èmi ò sí lára yín mọ́ àwa ń bọ àwa ń bọ ọ̀tún nísìnyí àwa ń bọ ya nísìnyí ìgbà tóun bá tó dìkílára tẹ pé ní mùsùlùmí tó lè mèsè mùsùlùmí àwọn èèyàn ń rò láwùjọ wa pé ìgbà òun nìyẹn tó lè ṣe kíni tó ti lè má jẹ mùsùlùmí má bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ àsìgbọ́n ńláńlá ni èyí lè máa kílèmù kóun jẹ́ mùsùlùmí kó máa kírun kó máa gbààwẹ̀ kó máa lọ hajj lọ́dọọdún kó máa ṣe umrah ní gbogbo ọdún ramadan kó máa ṣe gbogbo àwọn dáadáa ìkọ́lá kó máa ṣàánú àwọn èèyàn kí o sì ní jẹ́ mùsùlùmí látara tó ti ní látara kó ti kó sí kan nínú àwọn nǹkan tá a pè nínú àwọn akẹ́kọ̀ọ́ ìsìlámù yìí so látara délé ìdágbọ̀dọ̀ kọ́kọ́ mà ipe ìyẹn lè jẹ́ mùsùlùmí kó má jẹ́ mùsùlùmí mọ́ o so eléyìí ẹ̀rí pọ̀ fún nǹkan báyìí nínú alukur'an ọ̀dọ̀ wà fún nínú àwọn sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nígbà yá nàbí àgbàtà nàbí sallallahu alaihi wasallam síláyé mọ́ ogun tí abubakar kọ́kọ́ jà ọbí allahu anhu ṣebí àwọn abubakar ti bá jà àwọn tí ó jẹ́ pé wọ́n ń kílèmù pa àwọn sì jẹ́ mùsùlùmí tí wọ́n sì fẹ́ kan tó jẹ́ nùpìlẹ̀ mùsùlùmí kò nù islam wọn ò láwọn ò kírun ma wọn ò láwọn ò ma wọn ò láwọn ò sọ pé la wọn ò láwọn ò gbà nabi sallallahu alaihi wasallam lójú tẹ́ ọ pé wọ́n láwọn ò ní yọ zakama òun náà ló fà á tán jáde kó nù islam àwọn náà sì ń ra apá ṣebí aláwọn kan tá a padà débẹ̀ pé pé àwọn kan ń tàkùrọ̀sọ lásán wọ́n ń tàkùrọ̀sọ lásán pé hadith rock bídẹ́ ẹ̀ máa ń tàkùrọ̀ ní ti ká máa wá gist kí ó bá ba rẹ̀ wá pé ká ṣe wá ìgbà tá a bá ń dìtì lọ́nà ìgbà tá a bá àní mọ̀gbà tá a débi tá a lọ. àwọn wá ń sọ̀rọ̀ nípa àwọn sàbí ànábì wọ́n ń fa àwọn sàbí ànábì ṣe yàtà ànábì pé wọ́n mọ júnú ara wọn lọ. ẹ̀sìn bá ń sọ àrùdàbò kò tó nà ní wọ́n jẹ sínú ara wọn wà ajiban indalekọ ìlàdù wọn àti ẹrú ojú òsì ni wọn bẹẹ ṣe rí wọn wọn bá pàdé àwọn ọ̀tá nísìnyí wọn máa ṣe kọ́lọ́kọ́lọ́ ìkan tó wá wà náà àwọn tó jẹ́ náà àwọn ọ̀dọ́ wa gbọ́rọ̀ yìí ee ọ̀rọ̀ tó tó bá ilé ń sọ wọn sì lè bá nàbí nù wọn àfẹjọ wọn àti fúnra sọlá rẹ ọlọ́ọ̀bá àríkọ láti sọ àyà kalẹ̀ lórí wọn ẹ̀ẹ́n láta àtẹ́rìrú kọ́dí kàfàrù tún báàdà ìmáàlì kan nílẹ̀ fún wọn pé ẹ ti ń jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ àmọ́ ìtẹ́sẹ̀ yìí ó ti gbé yín jáde kúrò nínú ìsìlámù sọláta àdílé láàfin mọ̀ yìí pé èyàn lè jáde kúrò nínú Islam èyàn lè jáde kúrò nínú Islam tí ó sì tí ó sì tóun náà ó sì mọ̀ pé ààrẹ mùsùlùmí ọ̀nà olè yín wọ́n á gbà jáde kúrò nínú Islam nígbà táwọn olùmọ̀ọ́sẹ̀ wá díẹ̀ tán sáà sàyàn tán sáà wọ ẹjọ́ wọ́n rí i pé ọ̀nà mẹ́rin nǹkan mẹ́rin ní máa ń gbé jáde kúrò nínú Islam òun náà ni wọ́n pè ní kíni usulu ridda àwọn ìpìlẹ̀ nǹkan tí máa ń gbé jáde kúrò nínú Islam èèyàn lè jáde kúrò nínú ìsìlámù bil qawl èèyàn lè sọ̀rọ̀ dáná ó kàn sọ̀rọ̀ jáde lẹ́nu báyìí ọ̀rọ̀ òun ni yóò sì mọ jáde kúrò nínú ìsìlámù gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí ìta sọ yìí nìsí kí o máa sọ̀rọ̀ tí o da nípa ìsìn ọlọ́ọ̀bá àlìkíọ́lá kí o máa fànábì sí ẹ̀yẹ ẹ̀rí pé ẹnu ẹ̀ ló fi ṣe kíni ẹnu ẹ̀ ló fi jáde ẹnu kó bá nu ó gbé jáde kúrò ní Islam. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni èèyàn lè jáde kúrò nínú Islam àrídàtú bil iṣẹ́ iṣẹ́ ọwọ́ ẹni lè gbé ẹ jáde kúrò nínú Islam gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí kíni ọmọ forí balẹ̀ fún sáré gẹ́gẹ́ bí ẹ máa kéèyàn pa nǹkan fún nǹkan nígbà tó lọ́wọ́ bá di kíọ́lá bẹ́ẹ̀ yàrá náà wọ́n ní o dùn ni a padà débẹ̀ lẹ́kùn rẹ́rẹ́ bá jẹ́ wọ́n ní o pa ni a padà débẹ̀ lẹ́kùn rẹ́rẹ́ tó wúrọ̀ àwọn eléyìí iṣẹ́ ni tó jẹ́ pé inú tó lè gbé jáde kúrò nínú Islam ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni èèyàn lè jáde kúrò nínú Islam bí lè ti kọ́ pẹ̀lú àdìsọ́kàn pé àdìsọ́kàn rẹ̀ ló fi kiri òun ló gbé e jáde kúrò nínú Islam bí kéèyàn ó ní lọ́kàn bí àwọn kèsì ẹ̀kọ́ àwọn mùnàfíkì ní sìn ọ̀rọ̀ tó dáa ni wọ́n máa sọ jáde lẹ́nu iṣẹ́ tí ó dáa ni wọ́n máa ṣe kíni òun ni wọ́n máa ṣe ẹ̀jọ̀ máa lọ lè kírun àmọ́ àníyàn ò dáa ọkàn ò dáa ètò ètòkọ́dù wọn òun ló gbé wọn jáde kó lu ẹ̀sìn wọ́n gbà pé ìsìláàmù yìí sọ̀nà ìsìláàmù yìí sẹ́sìn àmọ́ wọn kàn fi ń hàn wọ́n sì ń sọ jáde lẹ́nu ni ó gbé jáde kó lu ẹ̀sìn. ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn táwọn olùmọ̀ ń pè ní òṣùlù rí dá òun náà ní kíni òun náà ní àṣàkú fìdí kéèyàn máa ṣe iyèméjì nípa ẹ̀sìn eléyìí náà pọ̀ láwùjọ wa ẹ fún àkúmọ̀ ìtọ́nà ó gbà ń bẹ́ẹ̀ ẹ̀sìn ìbára oníṣẹ́ tẹ̀wọ̀n ní ìṣe méjì nù ìṣe ẹni bá ti ń ṣe Islam tí wọ́n á sọ pé òun mọ̀ ìtọ́nà ó gbà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti pé èmi ni kírísítẹ́nì ni èmi ni júù ni èmi okùnrin ìjọba abátálì kìá máa àkúmọ̀ ìtọ́nà ó gbà àbí kó mọ látàyè o tí yóò bá mọ látàyè tó bá rò kódùgbà tó máa dé àkìyàmà lòun tó wá mọ irú ẹni báwọn jọ́sìn fọlọ́ ọba àlekíọ́lá lórí iyèméjì ni ìrún tó ń kí àkúmọ̀ wọlé gbà àìbá àmàlòfin ṣe so ẹ̀sìn ọlọ́wọ́ bá àlékè ọlá agbọ́dọ̀ ní yẹ̀kín lórí ẹ̀ agbọ́dọ̀ ní àmọ̀dájú lórí ẹ̀ táwa bá ní àmọ̀dájú lórí ẹ̀ táwa ń sá aláǹtẹ̀ Islam a èèyàn lè jẹ́ mùsùlùmí so àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí àwọn náà ni gbogbo tí ó bá jẹ́ kíni tí ó bá jẹ́ tó gbìyànjú àdékò lẹ́sìn ní Islam àwọn náà ni ó so papọ̀ mọ́ ẹ̀wá rí ìjáde kúrò nínú ẹ̀sìn lẹ́yìn ìgbà tí yẹn ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ yìí nǹkan kan ni tí ò kọ́lá tá a bá lọ wọnú àwọn tí a fi kíw ẹ́ á rí i pé wọ́n á máa sọ nípa báàbù fi hukmi ridda wọ́n ní yóò ní báàbù kan wọ́n gbé ka chapter kan ó wà tí ó gbé kalẹ̀ pé ìdájọ́ ridda àbí asbáàbù ridda àwọn nǹkan tí máa ń tẹ̀yìn ṣe ẹ́ àwọn nǹkan tí ó gbé jáde kó ní Islam tó ní jẹ́ ọjọ́ mùsùlùmí ma tá a bá lọ kà á bá lọ wọnú àwọn nínú àbúrò yìí á rí pé ó pọ̀ bẹ́ẹ̀ rẹpẹtẹ tí wọ́n máa ka àwọn nǹkan yẹn fún wa so tá a bá ti wá mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí àwọn náà ní ìpìlẹ̀ àwọn mùsùlùmí látìgbà tó ti pẹ́ látìgbà yà nàbí sallallahu alayhi wa sallam àyùbá tá nàbí lọ́tà tóbi tòmí ọ̀nà mẹ́ta làwọn èèyàn pín sí nípa nàwákìlì ìsìlámì nàwákìlì islam ṣe ṣe islam lè bàjẹ́ àbí ò lè bàjẹ́ kí ni nǹkan tó lè ba islam jẹ́ àwọn èèyàn pín sí oríṣi ọ̀nà mẹ́ta àwọn kankan bẹ àwọn tọ́ ìfà kan bẹ tó jẹ́ pé àwọn bá ṣe wà oníṣìí aláṣejù ni wọ́n aláṣejù ni wọ́n alimokorotool wọ́n ṣàṣejù wọ́n kọjá àlà wọ́n gbogbole kọjá ewé níbi nǹkan tá à ń pè ní kíni níbi nǹkan tá à ń pè ní àwákìlì islam àwọn tá à ń sọ yìí nìṣí fayokafiruna bilkaba'ir látara pé wọ́n gun igi rékọjá ewé àwọn a máa yọ̀yàn kúrò nínú Islam pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ ńláńláńlá tó bá ṣe zina nísìnyí yóò di kèfèrí lọ́dọ̀ tiwọn tó bá mutí nísìnyí yóò di kèfèrí lọ́dọ̀ tiwọn tó bá jalè nísìnyí yóò di kèfèrí lọ́dọ̀ tiwọn gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá a mọ̀ ní ẹ̀ṣẹ̀ ńláńláńláńlá táwọn kaba èrò tó bá lo tẹ̀sùbá àwọn kàwárí ju le alimahaliya àwọn local kawajiju wa bi ẹ̀dì bá ní tó bá lo tẹ̀sùbá ẹ̀dì bá ní yóò jáde kó ní islam tó bá fi síbí jẹun yóò jáde kó ní islam tó bá ṣàdúrà tó fọwọ́ bọ́jú yóò jáde kó ní islam ìyẹn ṣàdúrà kó fọwọ́ bọ́jú lóòótọ́ o àmọ́ kò gbé jáde kó nínú islam ẹ̀sìn bá rí mi tó bá fẹnu àtẹ kan sálàf yóò ṣe kiri yóò jáde kúrò nínú yóò jáde kúrò nínú Islam tí o bá pe ẹni tí sálàfù pè ní kèfèrí yóò jáde kúrò nínú ẹ̀sìn Islam tí o bá gba kábàrù síkọ̀ tí o bá gba wọlé ẹ ó kẹfí sọmọ ìyanu yóò sọrí ẹ yóò ṣe kiri yóò jáde kúrò nínú Islam àwọn kàwárí jùlọ àwọn kàwárì so àwọn wọ̀nyí àwọn sàṣe jù níbi ìpè ní kèfèrí àwọn nǹkan tí ò tó kúfúrú àwọn nǹkan tó jẹ́ pé abẹ́ táàtà mẹ̀ṣíà náà ló wà tó bá wọlé ọba àlìkẹ́ ọlá tó bá jẹ́ ògbéga àlìkẹ́ àmọ́ a ní sínú àánú mi o sẹ̀mí lóòótọ́ àmọ́ mo yá fi ẹ máa lọ náà làlìjẹ́ náà tó bá sì wù ú a fi déédéé bá a lò pé tọ̀ ní tó ṣe ní ìyá rẹ̀ ní àmọ́ rẹ̀ níbẹ̀ ò ṣe péré nù náà àmọ́ lọ́dọ̀ àwọn kàwárí tí wọn ò rí báwọn. sheikh wa Salih Al-Fawzan hafizahullah nígbà tí wọ́n ń ṣe tó ń sọ̀rọ̀ nípa nǹkan yìí ọ̀nà táwọn èèyàn pín sí nípa dawakidul Islam wọ́n ní sẹ́ rí àwọn kàwárí yẹn bẹ́ẹ̀ ṣe rí wọn wọ́n ní àwọn mabadiu mẹ́ta kan ṣe pé òun gangan òun ni ẹ̀ máa wákàtí lára wọn alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ òun náà ni tẹ̀kírù nas bi dhunubil kaba'ir allati duna shirk tẹ́ bá ti rẹ́ni tí ń pèèyàn ní kèfèrí pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá sẹ́gbà àwọn kàwáàdì ti tọ̀hún yẹn àwọn tiẹ̀ tó rí nǹkan lọ́mọ yẹn lẹ́sẹ̀ tó ní wọ́n burú náà ni àwọn kàwáàdì ti àwùjọ ti ọba yìí nìsín tí ń tẹ̀sẹ̀ kìí ṣẹ̀ṣẹ̀ rárá ba kìí ṣẹ̀ṣẹ̀ kékeré déwò pé wàá jẹ́ ẹ̀ṣẹ̀ ńláńlá déwò pé wàá jẹ́ kíni wàá jẹ́ ẹbọ tó gbé jáde fóònù ẹ̀sìn wọ́n sì fi nǹkan yẹn wọ́n sì fi katapọ́ọ̀tì yẹn jáde fóònù ní Islam wọ́n ju ọ fóònù ní Islam ni kọ́ tó máa fún wọn pé tí ìjọba Islam bá dé báyìí nìsí ìwọ làwọn ọmọ kọ́kọ́ wákàtí táwọn kọ́ sọ yìí kalẹ̀ pé kò kàn sí kò kàn sí aláṣẹ mùsùlùmí aláṣẹ bá wà ní lágbájá làwọn kọ̀ọ̀kan máa lé káàkiri táwọn bẹ ìyẹ̀ dànù nítorí kíni ẹnìkan sọ ń jẹ́ nípa ìjẹ́kó ti túbá ó láwọn ọmọ múdà kìíní sí ni ìdà á máa bẹ́ wọlé nígbà lórí ẹ̀ẹ́dàkùn tó ó dá mi lójú pé ẹ ó nǹkan ó fi nǹkan gbà níbi tí mi sọ léyìn òní ẹ̀hẹ́ òun náà lọ́wọ́ mọ́ tó ń sọ òun kan ti fi ó ti dìklà rẹ̀ pé kìnìún ọ̀fẹ́ ìgbàwálò làákà ìfẹ́ yẹ gẹ̀rẹ́ gbà wí. ó ti dìgbà rẹ̀ làákà yẹ yẹ gẹ̀rẹ́ mi tó ó wá gbádùn padà. tó ó ti túbà o ó ah, ti bẹ̀bẹ̀. so irú àwọn irú àwọn eléyìí oníṣìí inú tẹ́ẹ̀bì mọ̀ wọ́n òun náà ní pé kí ni wọ́n á máa wọ́n á máa pè é e ní kékeré pẹ̀lú ẹ̀ṣẹ̀ ẹ e wá wọ àwọn jàbàtì yà nífẹ̀ẹ́ àwọn nǹkan tí èsì e ẹ̀ṣẹ̀ gan-an àwọn jàbàtí àwọn tó ń tẹ̀lé jàbàtà ẹ̀sìn báwọn nìyí ẹ̀rí pé yóò jẹ́ gbajúmọ̀ dáadáa jàbàtà jàbàtà fọlá máa lẹ́lòmíì ti ti gan ẹ̀ ẹlòmíì gan sọ́ra rẹ̀ di ọmọlé jàbàtà ti wò bí bẹ́ẹ̀ yà jàbàtà ni lágbájá jàbàtà ni lágbájá so àwọn tó ń tẹ̀lé jàbàtà ẹ̀rí pé wọ́n àwọn nǹkan yẹn ó wà lọ́dọ̀ ẹlẹ́kùn kí ni lágbájá kó sí ó kó sí kó ma ẹ̀sìn báwọn nìyí <laughs> ituma ẹ̀ náà ni pé kí ni ó kó ọmọ wa pè yẹn sí pé ká wá jẹun ní kó sínú kí ló kó sí ó kó sí public nìka ẹ ó ṣe nìka rẹ private tó wà public wà private wà àbí secret nìka. ẹ̀sìn báwọn ní sùn lórí pé sísì nìkan làwọn máa ń ṣe ẹ wọn kà gbé ọmọ ọlọ́mọ kan ẹ̀sìn báwọn ní sùn pé tọ̀ ẹ àwọn abáàdà àti ìyá rẹ̀ tẹ́lẹ̀ náà kèfèrí ni wọ́n ẹ̀sìn báwọn báyìí pé bí Islam wà ní gan kò ní níyàá kò ní ní bàbá gan ẹ̀sìn báwọn ní sùn wọ́n ti bẹ́ wọn dànù so ẹ wà mẹ́nìkan brọ́dà ẹ̀ ti wà líyìí fún wọn mọ̀ wá transfer àwọn ọmọbìnrin fúnra wọn ilé ìdè kọ́lẹ̀ nísìsiyìí nínú wọn náà olóòtú kí ni owó pé ah, owó tún fẹ́ ẹ̀ làwọn kí wọ́n ní àtọ̀ láàrin àtàwọn ṣí àtàwọn ṣe mú tíà so wúrú àwọn nǹkan báyìí inú àwọn kẹtẹ́ ìfimọ̀ àwọn kàwáríjì ni ẹlẹ́ẹ̀kejì inú àwọn mọ̀bádì wọn òun ni alkuruj ala wulati umur wọn a máa jáde lórí ilé àwọn aláṣẹ mùsùlùmí lórí àwọn tí wọ́n ń darí wọ́n máa jáde lé wọn lórí ẹ́n wọ́n yàrùjú nàbí sẹ́yìn wọ́n a máa jáde pẹ̀lú ìdà níbi tápá wọn bá ti ká wọ́n yàtọ̀ yóò dẹ̀bi lisan àwọn bí tágbára ọba ti ka ahọ́n ni wọ́n abẹ́ orí ṣe kíni àwọn ni wọ́n máa fi jáde ẹnu wọn wọ́n máa fi kọ̀ndẹ́mù àwọn eléyìí ẹlòmínà ń kó sínú àwọn eléyìí ti báyìí tí èsì kó máa bí onímọ̀ kó ń kó sínú rẹ̀ kéèyàn máa kọ̀ndẹ́mù aláṣẹ ẹlòmínà máa rò pé ẹ ṣé àwa jẹ́ gbà lòkùn sáà ní ìsìlámù ẹni tó bá ti jẹ́ aláṣẹ tó wà lórí ń darí àṣẹ kọ́dà kò bá àjẹpọ́nà tí a gbọ́dọ̀ máa ṣe kúrú jùlọ rí ẹ nítorí pé nítorí aburú wà níbi ká máa sọ̀rọ̀ aláṣẹ níta gbangba ẹ̀rí pé àwọn náà àwọn náà wọ́n kún eré rédíò lónìí ẹ̀ àwọn afẹ́ ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ afẹ́ ilé yìí nísìnyí APC lòun afẹ́ yìí nísìnyí PDP lòun sọgbà tí apc ó bá dé kíni orúkọ ó náà sọ pé ah, àwọn ìjọba ah, wàláì wọ́n ń gbìyànjú gan ẹni gbogbo ti wá nígbà tí bá parí tiẹ̀ àbá pdp ó jáde ike ah, ẹni gbogbo olú rí ṣe rí lánàá nì níjọba títí ẹ títí ọ̀nà títí ọ̀nà kíní kan sí ni sòrú àwọn eléyìí jù náà ni èèyàn ń jáde lé aláṣẹ lórí so nínú àwọn nǹkan tí nínú àwọn ọ̀bádì wọn ni ẹ̀yìn ká sọ pé àní pẹ̀lú aláṣẹ ẹ̀yìn ká máa láǹṣe protest pé àwọn ṣe kíníkan fún wa ọ̀yà ìjà kóra ajáde afẹ́fẹ́ òun náà gbogbo àwọn nǹkan báyìí nínú àwọn nǹkan tí ẹ̀ máa fi mọ̀ wọn ni ẹlẹ́kẹ̀ẹ́ta òun náà ni ìṣẹ̀lálú bìmá ìlú mùsùlùmí àwọn kàwá yìí tẹ́ rí wọn àwọn tá a jẹ́ mùsùlùmí báyìí ẹ̀jẹ̀ wa tẹ̀tọ́ lọ́dọ̀ wọn sọ tẹ̀tọ́ lọ́dọ̀ wọn kó o kàn sí ìlágbára ni ẹ lọ wọ àwọn boko haram mẹ́rin mọ́sẹ̀ ń ṣe àtàwọn lumi ní north ẹ̀wù bá ṣe ń ṣe òun náà ló bá ṣe pé bọ́kà ara ń bá kọjá ní ìgbà ìfẹ̀lẹ̀ ìyá tó lè là tó bá kọjá ní ìgbà àwọn ìwọlé jùbọ́ bù síbẹ̀ pé wọn ẹ̀kú wọn ṣe mùsùlùmí ogun ṣe wá. òun náà ni wọ́n fi lọ mọ́ṣáláṣí central mosque òun náà ni wọ́n fi lọ ayé ìdíjọ ọdún ẹ̀dàkùn ṣé kiri yóò wá lọ lé kiri yìí ni ẹ wàá kó gbogbo yẹn pátápátá ẹ pè wọn kéfè rí ẹ rí ju bọ́ǹbù sáàrin ẹ pa ògbó ọ̀dà nù so inú àwọn ìpìlẹ̀ àwọn kàwárí yìí ni so àwọn eléyìí sàṣejù níbi kíni níbi níbi nàwákìlì Islam ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí wọ́n táwọn sàṣe ètò alimufarikun àwọn sàṣe ètò níbi nàwákìlì islam àwọn làwọn ń sọ yí pé èèyàn ò lè pèyàn ní mùsùlùmí èèyàn ò lè pèyàn ní kèfèrí gbogbo tó bá ṣe èèyàn ò lè pèyàn ní kèfèrí àwọn eléyìí àwọn náà làwọn múrídíà gbogbo tó bá kò bá tó bá ti ń pẹ́ ààrẹ mùsùlùmí tá a bá ti ń pàdé mọ́sálásí kò bá gbogbo yín náà ò bá mọ bí kíní kan tí máa ń lọ lè tọ́kọ sí kó tó jáde láàárọ̀ owó ẹ̀ bá ka mọ́ báyìí kó so sàkì mọ́rùn-ún táwọn náà ń pè sàkì

ìpìlẹ̀ tí wọ́n òun náà ní pé àwọn máa ń sọ yìí pé láàyè tó rù máa lè ìmán máa fìyà lókun ìgbà tó bá ti nígbàgbọ́ tó bá ti jẹ́ mùmìnì gbogbo nǹkan mi tó bá ṣe tó fi tẹ́ lọ́hùn kò lè tábà pẹ̀lú ìmánì rẹ̀ ìmánì rẹ̀ sì wà digi ó wà digbí ẹsẹ̀ báwọn nísìn nǹkan kan ò lè wọnú ẹ̀ tí wàá tábà pẹ̀lú ẹ̀ wọ́n ní wàláyà ń fa òun àlùkò rí pọ̀ ṣùgbọ́n bó ti jẹ́ pé tí ẹ bá ti jẹ́ kèfèrí gbogbo dáadáa tó bá ṣe kò wúlò fún ọ sàgbélé ìhun ọ̀rọ̀ tó dáa ní lóòótọ́ tí ẹ bá jẹ́ kèfèrí nísìnyí gbogbo dáadáa tó bá ṣe tó o bá ti kúrò nínú kúfù rẹ kò ní wúlò fún ọ àwọn amú opposite ìrẹ̀ wá bí wọ́n ti mú tiwọn wá nù. a jẹ́ pé tí ẹ bá ti jẹ́ mùsùlùmí náà gbogbo tí ẹ bá ṣe láì dáa so òun náà ni ó wá pọ̀ láwùjọ tí wọ́n máa sọ pé à ẹ̀fà àwọn èèyàn lẹ̀ o wọ́n ti pé bàbá ti pé àwọn mùsùlùmí ẹ̀fìn wálẹ̀ ṣé pa bàbá sọ́ọ́lì Fawzan hafizahullah nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa àwọn tó máa ń wíwọ̀ ọ̀rọ̀ yìí ṣéèkù ní yakulun àwọn kan bẹ tí wọ́n máa sọ pé la tukaffiru ahadan ẹ má pẹ nìkan kéke ẹ má pẹ nìkan kan kẹfẹ rí o wàláwù fa alama fa al sẹ́kù ní kò bá ṣe gbogbo tí o bá ṣe àwẹ̀ ẹ̀dákọ̀dà mà kò bá di gbogbo tí o bá rí owó ti sọ́kàn kò bá àmọ́ gbà fún anabi là gbẹ̀yìn kó wà pa anabi ní ìtúnbẹ̀lẹ́ anabi ẹ̀sà àfilẹ̀ mùsùlùmí náà ni amadiya muslim kìnnì kan ẹ̀sì bá wọn kò sì gba anabi lánàbí gbẹ̀yìn wọn ni ẹ̀sà àfilẹ̀ kálẹ̀ pọ̀ ẹ̀yìn tání akọ iyẹ ni máa ń yẹ ni àmọ́ bíi tàwọn ẹlẹ́wọ̀n kọ́ tó yẹ wọn ni wọ́n á rìn lọ́dọ́ máa kó wọn lọ so wọ́n fẹ́ ẹgbẹ́ àwọn èèyàn kalẹ̀ sínú islam wọ́n mọ̀ sọ pé la tufarriqu bayna al-muslimin ẹ má dá wàhálà ẹ má dá ìyapa ẹ má pín ṣẹ́kù ní subhanallah kàyéfì lè jẹ kí wọ́n máa sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí ṣẹ́kù ní nahnu la nufarriqu bayna al-muslimin àwẹ̀ pé àwọn mùsùlùmí yẹlẹyẹlẹ o àìṣe ẹlẹ́yàmẹ̀yà láàrin àwọn mùsùlùmí o walakin ha ulai laysu muslimin àmọ́ àwọn tẹ́ ń sọ yìí wọ́n ṣe lórí àwọn máa sọ bá àwọn ẹ̀ṣẹ̀ mùsùlùmí ni lè annahum takabu irtakabu nawaqid al-islam ṣéhùn nítorí pé nígbà tí wọ́n ti kó sínú nǹkan tí máa ba islam jẹ́ kharaju min islam wọ́n ti jáde kó bẹ́ẹ̀ àti ìtìwọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí má so ẹ́ rí pé eléyìí ó fi yé wa ìpè àti ká sọ́ra ṣe tẹ́rí ní ewu tó fún wa bẹ́ẹ̀ láwùjọ wa fún àwọn tí wọ́n máa ìjà pé ah, ah, àkànfẹ́ problem náà ni tí wọ́n ń ṣe nǹkan tí ò dáa ni àmọ̀ pé wọ́n ń ṣe gba àwọn nǹkan tó jẹ́ ṣìrìkì yáàzì lóòótọ́ àmọ́ tá a bá ní a máa ń sọ yóò kàn máa dá wàhálà alẹ́ ni wàláì àwọn tí wọ́n ń dákẹ́ àwọn gan ni òfin rà àwọn wọ̀nyí gbogbo ilẹ̀ ẹ̀yin igi lẹ́yìn ọgbà wọn ẹ̀yin lẹ́yìn jẹ́ kó yé wọn pé ogun tí wọ́n ń ṣe ohun tó gbé jáde kó lóyún ẹ̀sìn kò mean anything làwọn náà fi continue lórí ẹ̀sán fi ṣe lọ. tó jẹ́ pé tó bá dijọ́ ìpínlẹ̀ kí á mọ́ ẹ padà wá gbéra yín ṣépè ẹ padà ṣépè fúnra yín gbẹ̀yìn èpè wá ní sẹ́kìnì èpè wá ní wúlò mọ́ lẹ́nu kankan náà méjèèjì. sọ látara àti eléyìí a gbọ́dọ̀ mọ̀ ìpè kí làwọn nǹkan tí ó gbé ẹ̀ jáde kúrò nínú Islam naam nígbà tá a ti wá àwọn kan wá ń bẹ tó yẹ pé àwọn náà ni ọ̀dọ́ ìfọ́tú àfáàrí àwọn náà ni ìpín ẹlẹ́ẹ̀kẹta tẹ̀gbá ti dápọ̀ àwọn tó wà lókè yẹn yẹn àwọn aláṣẹ ìdúró àwọn tó wà ń sálẹ̀ yẹn yẹn àwọn aláṣẹ ìtónú àwọn tó wà láàrin àwọn náà ni ahlu sunnati wal jamaa àwọn náà ni ahlu sunnati wal jamaa àwọn náà làwọn tó ń gbà yìí pé a lè pe mùsùlùmí ní kèfèrí pẹ̀lú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ bó bá ṣe wo tóbi tó kò lè yọ ẹ̀jáde kù nínú Islam. sheikh wa Muhammad bin Ibrahim alu sheikh rahimahullah wọ́n ní sheikh ó fẹ́ tẹ́sì àwọn students ìwọ́njọ́ kan sheikh wa ní hmm, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ arákùnrin kan bá ṣe ka mọ́nu nínú ilé wọ́n ka mẹ́rin ìyá rẹ̀ nígbà ìyá rẹ̀ ló pọ̀ àwọn èèyàn bá ń ara àwọn ìmáàmù máa sọ pé ẹ arúgbó abúlé láì ṣe kò dákẹ́ nígbà tó wọn bọ̀rọ̀ tó bọ̀rọ̀ lọ wọn á tún sọ̀rọ̀ nípa ẹnìkan ó rẹ̀ ẹ́ ni ara ẹ̀ lágbára wọn wọn ni wọn wá ní nǹkan tí wọ́n ṣe ó fi yánà ni pé ìdábòhí dùkẹ́ì àkùkọ kékeré kìí kékeré òun náà dákẹ́ ìtòhùn sọ́lá kọ̀kọ́ tára yìí kù bá sọ eléyìí ẹ̀ṣẹ̀ ńlá lásán ni ẹ̀ṣẹ̀ ńlá ńlá ni tó jẹ́ pé ọlọ́run lè fìyà rẹ̀ jẹ ó sì lè fẹ́ rẹ̀ jìyàn ẹ̀wá ní ìdẹ́ sọ ẹ̀ṣẹ̀ fojú ẹ̀ kékeré wò ṣe ìbá kù kọ́ náà wọn ni ó pa ẹ̀ṣẹ̀ bá òní sùn ṣéèkù ní eléyìí ìpa nǹkan míì fún nǹkan míì lẹ́yìn ọlọ́ọ̀ba àlejò ọlá ni tó gbẹ̀yìn jáde kó mẹ́tì ìbúkà rẹ̀ ó fi yá náà ni àbá rẹ̀ bá ti yá báyà lómi ni yóò mọ kírun lọ ẹlòmíràn ni yóò mọ kírun lọ kọ́nà àwọn mi ò tẹ̀ ní kò sí nǹkan kò sí nǹkan ọlọ́run ò kájọ àbí tọ̀ ẹ̀ àjò tí wàá mú yẹn jò tí ó mú yẹn jò dáadáa nù náà sẹ pé ó yẹ kéèyàn ó jìnà sí tí ó mú yẹn jò tẹ̀rọ náà tó ó yẹ kéèyàn ó jìnà sí gbogbo owó àwọn àjò bá ń kú ẹ wá òkú sẹ́yìn láwùjọ wa náà nù wàláì bẹ́ẹ̀ bá ń tẹ ìpẹ́ nísìnyí faman haban tí ń tẹ ìpẹ́ bẹ́ẹ̀ bá lé àwọn àṣírí ńláńláńlá àwọn kùndí jìnkó jìnkó jìnkó àwọn àṣírí mẹ́ta yìí là ẹ̀dẹ̀ bá wọn ah, ní sèké ah abánikó ṣe kí nìkan irú eléyìí ń kò sí problem ẹ ẹ̀yẹ dáadáa nìyẹn ńlá ni àmọ́ ká wá rẹ́ nìkan tó yẹ pé bóyá ní mutí ni ẹ̀dí báwọn nìyẹn bóyá lómi ò sọ sínú náà torí pé mutí ọmọ náà ti mutí káàkiri ẹni tí ń ṣe sìnà á pin náà fún ẹ̀dí báwọn nìyẹn àwọn nǹkan tó wá burú jáì tó burú jáì tó pè jáde kó nínú Islam á fi eléyìí múlẹ̀ bí ìgbà tó jẹ́ pé kíni kò jẹ́ nǹkan kan láwùjọ so eléyìí náà nínú àwọn àpẹẹrẹ pé fìrífìrí ìrìjà ń bẹ láwùjọ wa tó pọ̀ púpọ̀ ìfìrífìrí ìgbà yìí pé ní ẹ̀bá ti ń pẹ́ lùmí tí ti jẹ́ muslim by pass muslim by name ẹ̀sìn báwo ni pé wọ́n bí mi sí mùsùlùmí ó kọ mùsùlùmí náà ní jẹ́ mo jẹ́ mùsùlùmí náà nù ó bá àmọ́ ṣe nǹkan míì so ìwé eléyìí ó pọ̀ láwùjọ wa náà fẹ́ kí a ká ṣe àtúnṣe rẹ̀ nígbà tá a ti wá mọ gbogbo àwọn eléyìí àwọn ìwádìí ní islam yìí tó níye àwọn tí màá ba islam jẹ tó ọ̀rùn káṣí àwọn aká pé méjì méjì bẹ́ta àwọn olùmọ̀jẹ́ kó yé wa pé ó pọ̀ gan kọ́nà ń bẹ́ẹ̀ náà àwọn àfáà tó jẹ́ pé wọ́n ká a dé bíi four hundred nínú àwọn tí màá ba islam jẹ four hundred bẹ́ẹ̀ ni tá a bá lọ lè wo bàbá wa sheikh muhammad bin abdul wahab sheikh islam rahimahullah nígbà táwọn ó ka tiwọn àwọn ká mẹ́wàá mẹ́wàá tí wọ́n kà yìí àwọn ka àwọn nǹkan tó ṣe kí ni àwọn nǹkan tó lágbára tó tó wúwo àtàwọn nǹkan tí máa ń sábà ṣẹlẹ̀ púpọ̀ láwùjọ òun náà làwọn kà àwọn náà sọ ẹ̀sùn bá tó sọ ní sí àwọn wọn ni i'lam anna min a'zami nawaqid islam ashara anna min wọn lo min atẹ̀bẹ̀ẹ́dìyà min tí a máa fi sọ pé nínú ni o kì í ṣe pé kí ni kì í ṣe gbogbo ẹ̀ lásọ yìí o ṣé kò wá wá sọ mẹ́wàá nínú ẹ̀ àwọn ìpìlẹ̀ mẹ́wàá tá a sọ yìí ìpìlẹ̀ mẹ́wàá ọ̀hún ẹyọ kan náà ní ìpìlẹ̀ mẹ́wàá ọ̀hún pé yóò padà máa ṣe kíni yóò padà máa darí lọ ibẹ̀ kíni ìpìlẹ̀ rẹ̀ òun náà ní ashirk ìpa nǹkan mi papọ̀ mọ́ ọlọ́ọ̀bà àdìkíọ́lá àti ṣírífù àti kúkúrú àwọn náà làwọn nǹkan tí máa gbé jáde kúrò nínú ẹ̀sìn àṣírikul akbar alkufurul akbar àwọn méjèèjì yìí àwọn náà ní sátìmọ́ fẹ́ẹ̀ jáde kúrò nínú ẹ̀sìn nígbà tó bí ṣe wa tọ́lù fàúzà nípa kúfúrú ìyàtọ̀ aláàrin kúfúrú àti ṣírkù wọ́n ni yàtọ̀ máa wà ń bẹ̀ ìnáhùmá umumun wa khusus ìnáhùmá umumun wa khusus kúfúrú tẹ́ẹ̀rí wọn ẹ̀sìn báwọn nìsín wọ́n tẹ́ wá wo kúfúrú irú rẹ̀ ní bíbí ra ọ̀nà ṣe owó jẹ́ gbọ́lọ́n kankan gbọ́ kúfúrú nù apẹ̀rẹ̀ rẹ̀ nù. ṣíríkù òun náà ni ẹni tí ó máa ń jẹ́ mùsùlùmí ẹ yóò jẹ mùsùlùmí lọ́sàn-án yóò ṣe awo lóru iye léwu ṣíríkù nù ìsìn náà ọba àlekíọ́lá ìsìn ìsìn nǹkan nípa kọ̀mọ́ ọba àlekíọ́lá ìyẹn gbọ́dọ̀ jẹ́ muwahidu ni ọlọ́ọ̀ba àlekíọ́lá nìkan ni kí alákọ̀ọ́kọ́ nǹkan tí sheikh wa muhammad bin abdul wahab rahimahullah ẹ̀ nítorí tí tó fà á tí sheikh fi mú mẹ́wàá wá òun náà ni àwọn nǹkan tó pọ̀ tí máa ń ṣẹlẹ̀ láwùjọ nígbà tí wọ́n wò wọ́n rí pé ibi táwọn yẹn ti ń ti sọ́fìn ẹbọ láwùjọ yìí wọ́n rí pé ah, ní tó pọ̀ jù náà ni àwọn nǹkan mẹ́wàá nínú àwọn nǹkan mẹ́wàá yìí alákọ̀ọ́kọ́ mbẹ́ òun náà ni wọ́n pè ní àṣírkú àṣírkú fi ibadatillahi ta'ala kéèyàn ó pa nǹkan nípa kọ̀mọ́lọ́wọ́ bá àríkẹ́lá níbi ìjọsìn rẹ̀ tẹ́wá wọ̀rọ̀ yìí sìn ẹ́ rí pé sheikh rahimahullah àwọn ṣe kíni wọ́n kọ ìyáda ṣírkù yẹn pẹ̀lú ìbádàtì láì ta'ala níbi ìjọsìn fọlọ́ ọba àlìkọ́lá ó túmọ̀ pé tí wọ́n tẹ pẹlẹmọ́ òun náà ní kíni wọ́n dá tẹ pẹlẹmọ́ ní tawhidu al-uluhiyya nítorí pé àwọn kèfèrí tọ́lọ̀ ọba àlìkọ́lá rán nàbí sallallahu alaihi wasallam sí gan àwọn ò ní

òun náà ló fà pé pé tawhidul uluhiyya òun náà ní nǹkan tí àwọn òjíṣẹ́ wa tẹ pẹlẹ mọ́ fún wọn jù nítorí pé wọ́n gba tawhidul rububiyya wọ́n gbà wọlé àwọn tó burú láwùjọ tó bá dá wà lónìí ẹ̀ tawhidul rububiyya wa gan ó ṣubú tawhidul rububiyya ìgbà pọ́lọ́ ọba àlekíọ́lá ní ṣe gbogbo nǹkan àwọn èèyàn pa nǹkan mí papọ̀ mọ́lọ́ ọba àlekíọ́lá nígbà tára bá ní wọ́n ọ̀dọ̀ babaláwo náà ni ó lọ tára bá tún jẹ náà bàbá náà ni ó tún lọ lè dúpẹ́ fún yá bàbá mo ni ẹ̀sìn ni nítorí bàbá àwọn òjò kú mọ́ mo ní wá dúpẹ́ fún ni nítorí bàbá àwọn olóṣèlú padà wá yàn án ní oyè tí ń wá àwọn nǹkan báyìí àwọn èèyàn láwùjọ ń pa nǹkan ni wọ́n. so ìkànnì nígbà yìí ti wá kìlọ̀ ọlọ́ọ̀bá àdìkọ́lá ó jẹ́ kó yí wa pé gbogbo nǹkan lòun lè ti báyà ṣe o lòun lè yá bìyàn lórí ẹ o gbogbo nǹkan ni mo lè ṣe ẹ̀wọ̀ ojúkò ogun ọ ọ̀dà máa lọ mo yá rẹ àyàfẹ́ bọ àyàfi kí n gbé ẹ̀tọ́ ọlọ́ọ̀bá kí n gbé fún ẹlòmíì ọlọ́ọ̀bá ní la ma duna dhalika liman ọlọ́ọ̀bá àdìkọ́lá ní òun ò ní fi àmọ́ tó bá ti yàtọ̀ sí ẹbọ yìí ọlọ́run bá alẹ́kọ̀ọ́ láwọn òfin ní jìn òun fè ní jìn òòlì mọ́ ìyẹ̀ṣà àmì tó bá tún fẹ́ ni ibẹ̀ làwọn olùmọ̀ ti yọ táàtà mẹ́ṣí à ó ti wà lábẹ́ bọ́lọ̀ ń bá fẹ́ ni tó bá wù ó lè bìyà tó bá sì wù ó sì lè yáfi rẹ̀ so eléyìí òun náà làkọ́kọ́ nínú àwọn nǹkan tí máa ń gbé yẹn jáde kúrò nínú Islam sheikh wa rahimahullah wọn wá fún alákòjú gẹ́gẹ́ bí kéèyàn ṣe kíni gẹ́gẹ́ bí kéèyàn ó pa nǹkan míì kéèyàn ó pa ẹran fún nǹkan míì àtọ̀ sọ́lọ́wọ́ bá àlekíọ́lá àbí kéèyàn ó tàjẹ́ ẹlẹ́ fún nǹkan míì àtọ̀ sọ́lọ́wọ́ bá àlekíọ́lá eléyìí náà pọ̀ láwùjọ wa tèké yóò rẹ̀ ẹlòmíì ẹ̀wọ̀n kan báwọn ó rẹ̀ ààrẹ wọn alágbára wọ́n gbé lọ síbítù àwọn síbítù náà tí wọ́n ní kan ṣe wọ́n ní ẹ̀tẹ̀ tẹ̀lé bọ̀ ẹ̀mọ́jẹ ẹ̀mọ́jẹ ẹ̀mọ́ nọ́ọ̀sì ló pè wọ́n pé ẹ̀mọ́jẹ kí dókítà ọ̀pọ̀ tèmi ẹ̀ lọ́mọ́ra sí kínní ilé o ẹsẹ̀ bá wọn àwọn náà wàá gbé kó mbẹ́ wọn lọ kí ẹsẹ̀ ilé bọ̀ sábà ti sọ fún yẹn pé kí o kẹsẹ̀ ilé bọ̀ kan ẹsẹ̀ bá wọn sọ fún ọ pé jáde kó o ní Islam náà sọ fún ọ wọn ni o sẹ́ bọ́nu pàǹkà nípa kọ́mọ́lá ọba àríkè ọ̀la wọn wàá gbé dé ọ̀dọ̀ bàbá kan ọba wọn wàá ní ah, ọwọ́ ayé níbẹ̀ lára rẹ wọn dáwọ́ jọ lé lérí ni àwọn wà níbi àwa àwọn olóda ọjọ́ lé lérí ní gbogbo wa rí báyìí mọ̀ ti da ọjọ́ lé lérí mọ́ sí mẹ́nìkan kí alágbájá ní bẹ́ńdì ẹ̀ ẹ wá wò yóò wá ní kára rẹ̀ ó lè yá ẹ lọ lè wá ẹran dúdú tí ò lábà wọn ẹran dúdú tí ò lábà wọn tán bá ti ń dá ẹ̀ nínú nǹkan báwọn ó ti bọ́ sínú kíni azabuhu li gairillah èèyàn pa ẹran fún nǹkan mi àtọ́sọ́lọ́ ọba àdìkíọ́lá ni wọ́n ní ó pẹ́ran ẹ̀ pé tó ti pa ara rẹ̀ ó yá irú eléyìí èèyàn pa nǹkan nípa pọ̀mọ́ lọ́wọ́ bá àríkẹ́ọ́lá ni nítorí pọ́ lọ́wọ́ bá àríkẹ́ọ́lá lèèyàn máa pẹ̀ràn fún ìjọsìn lẹ́ran pípa omi ń bẹ wọ́n ní ọ̀sẹ̀ yìí nígbà tí wọ́n bá parí ọ̀sẹ̀ yìí tán tó tó fi wẹ̀ ó wá ẹyẹlé funfun ẹyẹlé funfun tí ò ní tí ò lábà wọ́n tí ò lámì kankan lára ó wà kọ́kọ́ pa á sí ọ̀sẹ̀ ọwọ́ àfi kò ó mọ́ dáadáa ọmọ wa fọ́ sẹ́wọ̀n wẹ̀ ipa nǹkan míì aburú méjì ló kó jọ sínú aburú méjì ló kó jọ sínú àmọ́ nínú nǹkan tí ń bẹ níbi aburú nínú kúfúrú òun náà ni pé two plus two kúfúrú one náà ni máa ń jẹ́ ẹ̀dùn àti alikúfúrú millatun wahida kúfúrú náà ni ó jẹ́ kúfúrú plus kúfúrú ìdúgbò tó kúfúrú kúfúrú pé ìpa nǹkan mi fún nǹkan mi lẹ́yìn ọlọ́ọ̀bà rẹ̀ fún ẹlẹ́mi wàá fojú òkè ẹyẹlé síbi ẹyẹlé ó lẹ́tọ̀ọ́ kí ẹ mọ̀ pa ìbẹ̀rẹ̀ lómi náà bá débi pé àwọn ebi aráàmú sóògùn kọ́dà tá a bá fẹ́ pa tó bá ní nǹkan abẹ̀mí nú àwọn máa ń dúpọ́ lọ́sẹ̀ ní adùn lákọ̀ọ́kọ́ dùn náà ká tó wá di pé ó gbé kí ni á tó wá gbé sínú agbada ìdó ta ló ń gbé sínú agbada gan tẹ́lẹ̀ torí eléyìí nísìnyí ipa akẹ́nubà kọ̀ọ̀mọ́ náà ọba àríkẹ́ọ́lá inú tó wọ́pọ̀ láwùjọ rí látara pé kíni látara pé kíyàn máa pẹ́ẹ́rán kíyàn máa pẹ́ẹ́rán fún nǹkan mi ẹlòmíì adìẹ ni wọ́n ní kó pa ẹ́ nínú àwọn nǹkan táwọn fi máa ń dá ogoro àwọn nǹkan báyìí máa ká sọ́ra ẹni tí máa ń dá o lẹ́rìn kákọ́ dá ẹ̀ lẹ́rìn gan kọ́kọ́ jìnà sí iná ẹ̀ bẹ̀rí àní inú àwọn nǹkan tí máa ń gbé ẹ̀rọ síbi ẹbọ ni káfà kan máa dá o lẹ́rìn pé ìta ah, ṣe fún ọ yìí àfi ká tẹ̀jẹ̀ lẹ̀ wọ́n tẹ̀ tí wọ́n ti rọ́mọ́ yàtí púpọ̀ tí a bẹ́ẹ̀ bá ń sa yàtí tí ẹ bá tẹ̀jẹ̀ lẹ̀ wọ́n ní yóò mọ̀ mẹ́jẹ̀ rẹ̀ súrọ̀ ọlọ́run mẹ́jẹ̀ ọlọ́run ọba àríkẹ́ọ́lá ọwá di gíní ó di mùjẹ̀mùjẹ̀ ká ó kéré jù ẹ̀wà ẹ̀wà kọ́làbùsà kòkọ́ à á gbọ́dọ̀ á gbọ́dọ̀ sí lásán báwọn kọ́làbùsà wà á gbọ́dọ̀ tàjẹ́ lẹ̀ alákùnbọ̀lélẹ́yìn nítorí nǹkan bíbélà sọlọ ọba àdìjọ láàrin torí kọlọ ọba àdìjọ ló kọ ọ láti rẹ bí tẹ bá wá káyà báyìí nínú alukur'an àbí tẹ bá ka sùúrà báyìí ẹ gbọ́dọ̀ ṣe kíni ẹ nínú àwọn àpẹẹrẹ ìpa nǹkan mí ìpapọ̀ mọ́lọ́wọ́ ọba àdìjọ láàrin nínú ẹ̀ òun náà ni alìsígáàsà káké gbàmígbàmí káburú ọsẹlẹ báyìí níbi káwá ké kó wá jẹ pé nta ké gbàmígbàmí sí ẹni àdùn sọlọ ọba àlekí ọlá ni níbi nǹkan tó yẹ pé kò sẹ́ni tó lágbára lérí àfọlọ́hún aburú dé nísìnyí wá ní èè yá ṣéèkù kìíní kan wàá gbà wálẹ̀ o ẹlòmíì ó pariwo yá ṣéèkù ni yá nítorí kó fẹ́ ṣe kíni ó fẹ́ bọ́ sí kọ́tà yìí wàá pariwo ní àṣì ní àṣì ò sí nítòsí fọ́dà ọ̀rẹ́ rẹ̀ tó wà nítòsí tó yẹ pé yìí ló yẹ kó sáré pèpè kó fa òun kó kò ní pé yìí yóò wá pè ní àṣọ ẹ̀dàkùn ẹni tó ti kú tí omi máa ń bẹ láyé gan nílùú wọn tó wà lọ́hùn tó yẹ wá sáré wáyé wàá pọ̀ ni òtí torí eléyìí ìsìgáàta ìké gàmígàmí lọ́sọ̀dọ̀ nǹkan mi eléyìí náà ti ń bẹ̀rẹ̀ àwùjọ wa wàláì. ẹ wà àwọn tìjàrí àníṣe wọ́n máa ń dá nìkan tó jẹ́ pé ọ̀gọ̀rọ̀ ni ò mọ ìtumọ̀ rẹ̀ ni wọ́n sì wí. fún ẹ̀gbọ́n bá sọ báwọn ẹgbẹ́ àwọn mòlúdùn bá ń sọ fún ṣẹ́gun nípa ẹ̀rọ àwọn àkàrò wa ẹ fún wa ní ọjọ́ kan tá a fi máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ nípa ìtumọ̀ rẹ̀ ẹ máa sọ tún ma àwọn nǹkan fún wa tí wọn bá parọ́ fún wọn tó máa ń sọ tún ma tòótọ́ fún wọn díẹ̀ ni wọ́n ti fáwọn èèyàn máa yọ kù pé à dọ́là ìtumọ̀ tá a gbọ́ lánàá yìí lágbára díẹ̀ mi ò lọ lónìí o wọ́n máa yọ díẹ̀ díẹ̀. inú orin tí wọ́n máa ń dá tó jẹ́ pé orin fáàrí ni orin zikiri ni wọ́n máa sọ pé yá Sheikh Ibrahim gawukun lilwara agisni bigaisika walimuna sanfil karo yá Ibrahim wọ́n ni mo pè lọ Sheikh Ibrahim yá gawusun lilwara ìwọ tó o máa gba gbogbo ẹ̀dá là wọ́n táwọn yóò máa ké gbàmí gbàmí wá bá ọ tí yẹn bá ti ní problem òòrọ̀ ọmọ bí òun náà ni ó gbà ọ àárẹ̀ ń ti ọ òun náà ni ó gbà ọ òòlówó lọ́wọ́ òun náà ni ó sànú rẹ ọkàn rẹ ò balẹ̀ òun náà ni ó fi ọ láyà balẹ̀ ìwọ Ibrahim tó yẹ kó wọ́n ló máa gba gbogbo ẹ̀dá àgíz mi ìfìkà wàá gbà mí lẹ̀ wàá gbà mí là pẹ̀lú ìgbàlà rẹ ẹ̀hùn kan báwọn wọ́n mú náà tẹ̀ ń fèrè kárọ̀ àdá àdá ayé àmọ́ fẹ́ ti báyìí mo fẹ́ ti báyìí àkólé kan mi tẹ̀ ń fèrè kárọ̀ kò tí ẹ̀ jẹ́ rólù sùn mọ́ ẹ wọlé yìí nìsín ọlọ́run bá àríkẹ́ lálẹ́ àtìgáàsá àwa ń fi nǹkan mí ìsìnkìní àfihàn so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni alìsíàdà ẹ́ alìsíàdà káwá náà lọ́wọ́ káwá ìfọ́ eléyìí náà yìí náà nínú ìbádà ni tó jẹ́ pé àwọn èèyàn ń pa nǹkan mí papọ̀ mọ́lọ́run bá àríkẹ́ látara rẹ̀ wọn a máa fi nǹkan mi wá sọ òun náà ni sẹ́lómi ó sọ pé òun dira ìdíra tá à ń dira òun pé a ah, yóò wá wẹ̀ nínú àgbo kan tó bá ti wẹ̀ nínú àgbo òun a ah, ó dọkùnrin nu bàbá mo fẹ́ kẹ́ ẹ sọ mí dọkùnrin ni bàbá mo fẹ́ kẹ́ ẹ ró mi ni bàbá mo fẹ́ ẹni tó bá fẹ́ sọ mí báyìí ẹ̀yin fẹ́ rí sàpàtà ni kò ń yégéyégé bẹ́ẹ̀ ah, kẹ́ ẹ sọ mí dàpàtà ni kò ń tó bá kàn ní ó kéèmà àrọ́ ni à a sì ṣe fọkàrẹ́ balẹ̀ a sì ọ̀jìnà ẹ̀sìn báwọn oníṣẹ́ ẹ̀sìn máa wà àwọn láńgbèjì wọn àwọn wọn làwọn ò sì ọ̀jìnà ẹ̀sìn báwọn oníṣẹ́ ẹ̀sìn pé bí iná bí iná náà ni a sì ọ̀jìnà àwọn nǹkan tó lè mú ẹ̀wọ́ náà wọ́n tó àwọn ọmọ ṣe kí ni àwọn ò sì ọ̀jìnà irú eléyìí oníṣìí wọ́n wá sí kí ni wọ́n wá sí àwọn nǹkan kan tó jẹ́ pé àwọn nǹkan ẹbọ ni gbogbo ọ̀sẹ̀ tí wọ́n ṣe oníṣìí wọ́n kàn bọ́ ṣe kí ni àwọn ti ní direct contact pẹ̀lú àwọn àlìjẹ̀nu ẹ̀yìn bá wọn kàn bọ́ ó wọ sign agreement ní pẹ̀lú àwọn gáàlì jẹ́ pé dákun èèyàn wa kan nídìí security ẹ̀sìn bá wọn nídìí ìgbà tí ẹ̀ lọ́dọ̀ àwọn gẹ́gẹ́ a nídìí àwọn màṣá àbí wọn pé àwọn ẹ̀sán máa ń ṣe security kẹ́ lápẹ̀ fún alẹ́ nìkan tí wọ́n bá dúró géètì ntáwọn jẹ̀nu kan lọ lè sọ fún àwọn ọ̀gá ọ̀nà pé ẹ̀dákun ẹ̀fún alẹ́ nìkan onímọ̀ wa ó dà pátá nù ẹ̀dákun ilé eléyìí ní ti ilé eléyìí àlè ṣe àdàtú bìgẹ́ ìlà ó fi nǹkan mi gbàdọ̀ sọ́lọ́ ọba àdìgbọ́lá ó fi wá sọ eléyìí wá pọ̀ káàkiri ìtawọ̀ ẹlòmíín so máa pa ìtawọ̀ ẹlòmíín so mọ́rùn èmi tó jẹ́ pé gbẹ́rẹ́ ni ẹni báwo ní gbogbo àwọn nǹkan báyìí ìtẹ́lòmíín so kọ́lé tó fi kọ́ wájú ilé wọn báyìí ìdó pé èmi ń bẹ ní ìdílé kọ́lọ́n kó sànú yẹn ń bẹ mi foundation nígbà tó bá rí foundation lé àwọn erigun mẹ́rẹ̀ẹ̀rin ó ti láwọn nǹkan tó wọ́n lọ ìwá ìsọ pẹ̀lú nǹkan mí ni ìwá ìrànlọ́wọ́ pẹ̀lú nǹkan mí ni kọ́dà àwọn èèyàn bá adé láwùjọ wa tá a wà lónìí tó yẹ pé ilé ọlọ́run mọ́ṣáláṣí ilé ọlọ́run bá àríkẹ́ ọlá nítorí kéèrò bá àmọ́ pọ̀ ń bẹ́ẹ̀ wọ́n sì máa rí nǹkan mọ́ bí ilẹ̀ mọ́ṣáláṣí. àlùmí rí ẹlẹ́dẹ̀ wọ́n rí ẹlẹ́dẹ̀ mọ́ mọ́ṣáláṣí ẹlòmíràn bẹ̀rẹ̀ mọ́ṣáláṣí ẹ́ síwájú kí rọ̀mùdán tó lọ tó dé ni àwọn àlọ́ làwọn ń sa iṣẹ́ kan wọ́n á mú àgbàdo wọ́n á fọ́n káàkiri gbogbo ilẹ̀ mọ́sáàsì wọn àwọn sọ fáwọn yẹn pé à kó tó di rọ̀mùdán kí rọ̀mùdán tó dé á parí ẹ̀ wọn ò tí parí mọ́sáàsì wọn wọn ò tí parí ẹ̀ sí wọn ò sì yé gbé abọ́ síta pé ní ìṣẹ̀bí ìlà iṣẹ́ kí wọ́n àgbàdo ṣe àgbàdo tó yẹ fọ́n síta ṣùgbọ́n àwọn nǹkan báyìí àwọn èèyàn bá kúrò níbi ọ̀rọ̀ àlámọ̀ yìí tí wọ́n gan níbi ẹ̀sìn ọlọ́run bá àlejò ọlá ó tún wá máa lòdì sàwọ́rò sọlọ́run bá àlejò ọlá ó bí ọdún àdìjọ́ gbé ẹ̀kẹ́ àmọ̀ pé kílódé rò pọ̀ àti rẹ̀ ni àbí yóò bí ọ pé kílódé kírun wọ́n tó jẹ́ ìmáàmù ìmáàmù sàwọ́rò káwọn yóò bá ṣe kí ni káwọn yóò bá máa pọ̀ nínú mọ́ṣáláṣí ẹ̀ fọlá àwọn tó bá dé àwọn ilé kéwú ibi àwọn ilé kéwú tó ń fẹ́ máa ń kó àwọn èèyàn lẹ́sìn wọ́n ó sì máa lọ lè rí àwọn òògùn mọ́bẹ̀ àwọn oògùn ńláńlá nípa àwọn oògùn burúkú oògùn kékeré tẹ̀ ń bẹ ni àwọn oògùn burúkú òun ni wọ́n mọ̀ wá lọ lórí ìmọ̀lẹ̀ ń bẹ káwọn yóò bá máa pọ̀ lékeu tọ́mọ abọ́ nígbà tó mọ̀ máa sọ wọn àní ah, àjọ àwọn àgbàlagbà náà nígbà lórí lékeu yìí sádà àgbàlagbà lóko tó rí mọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan báyìí nìdí ìwá ìrànlọ́wọ́ ni pẹ̀lú nǹkan mi so tó dẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń jìn sọ́fì rẹ̀ ẹ̀ láwùjọ tó jẹ́ pé tó sì léwu ní èèwọ̀ lọ́mọ àwọn èèyàn ti kú lérí ẹ̀ nìkan ẹlòmíì ẹlòmíì ń kú lọ́wọ́ lérí ẹ̀ báyìí ẹ ti bá wọn nìkan ẹlòmíì ń kú lọ́wọ́ lérí ẹ̀ tí ìnira bá bẹ́ẹ̀ lómi yóò wá ní àjà ah, kun gbogbo bí tẹ́bá lè gbé mi lọ. nǹkan yé rẹ àhámọ́ tuntun lọ́wọ́ abákan wọ́n mọ̀ ní kíní kan láwà wá. kọ́dà ìlómi lè ba débi pé kọ́dà wọn bá ní èèyàn náà ní ẹ wá wá táàbì rọ́pò ẹ̀mí òun owó tí ó bá náwa òun ti tán dákun kúrú àwọn tó báyìí ti ṣẹlẹ̀ láwùjọ wa tó jẹ́ pé ó yẹ ká gbìyànjú ká jìnnà sí i tí gbogbo eléyìí bá ń ṣẹlẹ̀ tàwídìí wá ṣe kí ni owó nù tàwídìí bàjẹ́ nù bí tàwídìí bá ń di wó tó bá ti bàjẹ́ tó bá di jọ́ ìpínlẹ̀ kìyàmá èyí ó kàn múlẹ̀ mọ́pọ̀ ní iwájú ọlọ́ọ̀bà àlìkọ́lá ó múlẹ̀ mọ́pọ̀ ní gbogbo òwúrọ̀ àwọn ọ̀sán báyìí ká jìnà sí i ká pẹrẹ fún nǹkan míì lẹ́yìn lọ́wọ́ balikiola ká pẹrẹ fún sáré ká pẹrẹ fún ṣéèkù kan ká pẹrẹ fún wòlíì kan gbogbo orí eléyìí ẹbọ ní ìgbé ẹ̀tọ́ lọ́wọ́ balikiola fẹlẹ̀mìíràn ẹ̀rí nínú àwọn nǹkan míì tó tún jẹ́ tí wọ́n bà ìsìláàmù jẹ́ òun náà ní kéèyàn ó fi alárinà sáàrin àtọ́lọ́ ọba àríkíọ́lá tó wá bẹ́ẹ̀ ọlọ́ọ̀ba àríkíọ́lá débẹ̀ rí tó òfin lè ìka àgọ̀dọ̀ dọ́dọ̀ lọ́hùn dàrẹ́t àbí ká lọ lè ṣe kíni ká gba tú ẹnìkan àbí ká máa pe ẹnìkan ẹni tá a bá wá ń pè ń oníwọ̀n wá jíjẹ́ wa fọlọ́ ọba àdékẹ́ọ́lá àwọn ti rí nídìí pé àìlójú tí àìmọ bàbá ọlọ́wọ́ bá àlekíọ́lá òun náà ló fi àwọn sọ pé ya Razzaq olùdókòní àwọn ọmọ bàbá ọlọ́wọ́ bá àlekíọ́lá ni wọ́n á lọ lè pè dáre. ṣáájú ara lọ́dọ̀ ọlọ́wọ́ bá àlekíọ́lá ẹnu tí yóò dọ́dọ̀ ọlọ́run àwọn lábùkù wọ́n máa ń lónìí ẹnu tí yóò lè dọ́dọ̀ ọlọ́run àwa láàmú bá yín ṣe kíni lábàá yín pé ọlọ́run wọ́n ti sọ ẹlòmíì láwùjọ di ọ̀tọ̀ ọlọ́run nísìnyí látara pé kíni kò lè béèrè nǹkan báyìí lọ́wọ́ ọlọ́run ìkẹyọ̀ kan báyìí kò lè bí ọlọ́run àbí kó sẹ́yìn ránṣẹ́ sáwọn àfa àwọn ní sunday sunday ń bẹ àwọn níwàá bá béèrè lọ́dọ̀ ọlọ́run ní fẹ́ àwọn ní ẹ̀kan ló sùn bẹ́ àánú abábẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ bá rikọ́lá nǹkan tí ń fẹ́ kí ló ṣe wà tọ́lọ́wọ́ bá rikọ́lá ṣebí jíjà bá ń bẹ láàrin ẹ̀kọ́ ìparí ẹ̀rí ó ti wáyé ìwọ náà bá rò dọ̀tí ló fi rò pa àwọn ẹni hun àwọn oníwọ̀n bọ́ ọkọ̀ ọlọ́wọ́ bá rikọ́lá ò sí tọ́ra rẹ mọ́ nítorí pé tí wọ́n rò nánu pé ah, àwa àwọn ò máa iná làbírí kọ́ lọ́wọ́ bá rikọ́lá ó dá ẹnu wọ̀ dọ́dọ̀ lọ́wọ́ bá rikọ́lá ó sì ló máìkì lẹ́nu ò bá dọ́dọ̀ lọ́wọ́ bá rikọ́lá ẹ wá wo oníṣe wọ́n wá sọ àwọn ẹni pé ọ̀tọ̀ ọlọ́run wá jìnnà tọ́lọ́run ọlọ́wọ́ bá alẹ́kọ̀ọ́ láti sọ fún anáàlú kọ́lá nígbà àdìrú ní àṣìṣẹ́ ìdìbìlàkùn ọlọ́wọ́ bá alẹ́kọ̀ọ́ ní ẹ̀pẹ̀ mí dàrẹ́ tì ní tìmínà ní dàrí lò so ká fi aláìní sáàrin pẹ̀lú ọlọ́wọ́ bá alẹ́kọ̀ọ́ lá kó jẹ́ pé àwọn wọ̀nyí àwọn láàmà wá pé ẹ́n wẹ̀sálù mùsàfà á wẹ̀sàwọ́kẹ̀lẹ̀ alẹ́ yìí kéèyàn tó wá máa sẹ́kí ní kó tó wá gbára lé wọn eléyìí nù kàtí tí wàá jẹ́ yàn kan ńlá kan tó wá pọ́pùlà dáadáa tó jẹ́ olùkọ́ kan tí ò ní máa ní àwọn bàbá kan tó ń fara tì wọn máa ó kálukú máa ní kíláǹtì wọn ni kọ́lá àwọn máa jà ń torí pé ó gba kọ́sọ́mà mi lágbájá ọ̀dọ̀ mi nílò sí tẹ́lẹ̀ kó tó di pé nǹkan bọ́ sí nígbà tí nǹkan bọ́ sí i àwọn kan wá ọ̀hún àìjákè tò tí bá ń lọ tí bá ń bọ̀ àwọn bàbá òní ọmọ wa ṣe kí ni òní ọmọ wa jáwọ̀ gbogbo ah, àbá tọ̀ gbogbo tẹ́tẹ́ ń ṣe àwọn ọ̀nìyàn ìṣáà máa dákẹ́ o ọ̀dọ̀ àwọn bàbá òní ọmọ mẹ́jọ àwọn ti lọ níbi àwọn tọ́jọ́ ń ṣe dáa lágájá yìí wàhálà tiẹ̀ tiẹ̀ wàá pọ̀ gan ọ̀dọ̀ bàbá òní ọmọ mú ẹjọ́ rẹ̀ lọ. ọ̀dà ẹnìkan tí mo fowó kọ bò láti òun á tún mọ ọmọ ọkọ àwọn lárúbáwá lọ lè bá àwọn táǹsọ̀ yìí àwọn lágbáwá tó bá délẹ̀ lágbáwá tó wá rí i pé ó dọwọ́rú dọwọ́rú pé kí ni òfẹ́ kò fẹ́ ṣe bí yóò wá pélé àbá ẹ dákun inú àwọn tí ó fẹ́ lé díẹ̀ nínú ọ̀rọ̀ yìí gbogbo ọ̀rọ̀ ilẹ̀ mìíràn nìkan tó gbọ́ lẹ́nu ọmọ kan nínú àwọn ọmọ bàbá àwọn àbá àwọn òsì láyé mọ́ni kọ́lọ̀ ń kó sànù wa ó lẹ́nu ń pè ní láti ilẹ̀ lábá ń dín pé jọ́hún ó wá pe ọmọ rẹ̀ pé wá wá máa kọ àwọn orúkọ yìí kalẹ̀ ní tí ń pè wọ́n ń kọ́ kalẹ̀ ní tí ń pè wọ́n ń kọ́ kalẹ̀ nígbà tó wá gbé fóònù kalẹ̀ bàbá wa sọ pé alágbájá ní tòun láti ibi báyìí láti ilẹ̀ lárúbáwá àwọn tí wọ́n fẹ́ máa fún ní wàhálà iṣẹ́ báyìí báyìí ló wà lọ nìyí àwọn tó fẹ́ máa di lọ́wọ́ nù tí wọ́n fẹ́ kí nǹkan jáde ẹ dákun tó wáyé pé tọ́lọ́ọ̀ náà lèyẹn fẹ́ fowó tí yẹn fẹ́ gbalẹ̀ lárúbáwá sí i èyí tó nídìí kéèyàn tó tẹ̀lé gba ọ̀nà ẹbọ àwọn ọ̀nà nǹkan bíi ti wà sí kí fún ẹ pé ṣé èèyàn máa ń láàánú àwọn èèyàn ó sì ṣe kí ni ó sì lálàá sí ara tiẹ̀ ni àbí o sọ àfẹ́ sáànà àwọn ẹ̀kọ́ wá pé òtí ń dà máa aráàlú mi àbí o fẹ́ kọ́ mọ́sálásí fún wọn o fẹ́ máa fún wọn lóúnjẹ ṣé ó wà láàánú wọn débi pé ìwọ gangan fún rẹ̀ ó wà bí ẹ̀kọ́ náà fún wọn káwọn bá àrùn jẹjẹ ìwòrú àwọn nǹkan báyìí nǹkan tí ń ṣẹlẹ̀ ní pé pé àwọn èèyàn máa ń láwọn tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi ṣe bàbá àsàlẹ̀ eléyìí bẹ́ẹ̀ láwùjọ wa kó jẹ́ pé nǹkan tó yẹ ká jìnnà sí ni. kọ́mọ̀ sọ ẹnìkan kú jọ ní ẹnìkan ní áá ah, transformer àwọn ló kú yìí nítọ̀ ẹ sì ní nọ́mọ́ nánu ẹ ti bá a rí <laughs> iná tánu bíjà lọ ọ̀láì wọ́n ní transformer wọ́n ní ara wọn ní àwọn tó ń tàkùn náà ẹ̀dá kùn gbogbo nǹkan ẹ̀dá kùn wọn bí iná bí iná bí iná ẹ̀dàkùn ara wọn làwọn ti ń sáàkùn ní ah ẹnìkan wù mí tiẹ̀ ó ní àmú ó lámú àwọn ló fọ́ yìí ẹ̀dì báwọn ní tìtọ́ ẹ̀ mú mi mọ́nu ògbó máa gbẹ̀yìn náà ni. sókòrò àwọn kaba ìwà láàyè ń bẹ káàkiri tó jẹ́ pé ẹni tí wọ́n fẹ́ yìí tó jẹ́ pé tẹ́ni wọ́n bá kú tán ìdààmú ó ti bá àwọn àwọn wọ̀nyẹn ibi tẹ́ẹ̀ ti mọ̀ ní pé ò gbára lọ́lọ́run wọ́n ti wàláì ìbànújẹ́ òní bá tún gbàgbà bá kú nítorí pé ó rò pé igi lẹ́yìn ọgbà ń wónú ó rò pójú tí ń nu irú eléyìí náà ara pé yẹn pa àtẹ́wọ̀n papọ̀ ọba àdìsí ni ọlọ́run ni kádìrọ̀ mọ́ òun ní ká máa wá nísọ lónìsọ kádìrọ̀ mọ́ nítorí àdìsí ọ̀la rẹ̀ ọ̀sán làmúkọ́ wa tó ní ká máa fi wá sọ lọ́dọ̀ ọlọ́ọ̀ba àdìsí eléyìí náà tó ìtànàbí sọ yìí nìsín báyà ní múná bá a ti múná yóò tún wá máa pa nǹkan mi papọ̀ so eléyìí nínú àwọn nǹkan tí máa ń jáde kó nínú ẹ̀sìn ọlọ́ọ̀bà àdìkọ́lá ní fẹ́ ká jìnà sí nínú àwọn nǹkan tí máa ń jáde tí máa ń bẹ́ ìsìn yẹn jẹ́ òun náà ni kéèyàn máa pe kèfèrí ń kèfèrí àwọn kèfèrí ẹlẹ́bọ àbí kéèyàn máa ń pe èméjì gba pé àbí kékeré rí ni wọn àbí wọ́n kékeré rí àbójú ọ̀nà tọ́ta rìn gan náà o ṣe kíni kéèyàn àpúrú ẹ̀ ṣá ojú ọ̀nà tiwọn náà ojú ọ̀nà tó lálàáfíà ni gbogbo àná àkàn ọgbà ọlọ́run kan náà là ń pè àbí ọlọ́run kan náà là ń pè ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ lákàn ń gbà pè ẹ̀ wo bí àwọn kristian nìsín àwọn kan bẹ láwùjọ wa nìsín tó ń dí gbogbo ẹgbẹ́ kílíà tó báyìí náà nìsín wò mọ̀ pé kristian kèfèrí ni wọn ò tíkítà ní bá kú nìsín ipe yóò ṣe péré nu náà ni àlùmí ọmọ lọ́gá àlè sọ báwọn kí ó tó lè sọ bẹ́ẹ̀ tó jẹ́ mùsùlùmí ni tòwú eléyìí nísìnyí inú àwọn nǹkan tí máa gbé ìjáde kúrò nínú ẹ̀sìn kọ́lá ẹlòmíì fa débi pé àwọn tí wọ́n pera wọn láàpá wọ́n máa sọ pé àwọn ọmọ ìyàwó ẹlẹ́sìn kejì nílé rédíò ìtọ́nà ọba àlekèlá sọ fún wa pé ẹ̀sìn ọ̀kan náà níbẹ̀ ìnà dínà ìnà láì Islam wọ́n wá ní àwọn ọmọ ìyàwó ẹlẹ́sìn kejì tí yóò bá tó wá sọ̀rọ̀ yóò tó wá nígbà yàrá pásítọ̀ kiri kan ẹ̀ ọ̀rẹ́ ẹ̀hún ni ẹ̀rọ aláìní kan ṣe. nítorí àwọn balẹ̀ kọ́lá ti pè wọ́n kẹfẹ́ rí wọ́n àwọn balẹ̀ kọ́lá sọ pé àkọ́rí kẹfẹ́rọ̀ lẹ́bí ìlàkọ́ọ̀lù iná wàhà sáàlìsù sàlàsà alukurani ló la mẹ́lẹ̀fà fẹsẹ̀ pa ṣe ìtìmbáàtò rẹ̀ ń bì pé àwọn sábà ń sọ pé mẹ́ta lọ́kan ọlọ́run balẹ̀ kọ́lá ni kẹfẹ́ rí ni wá àwọn tó bá sọ pé mẹ́ta lọ́kàn ẹ dákun àwọn onímọ̀ sọ bẹ́ẹ̀ tó ń sọ̀rọ̀ mọ̀ ẹ̀yẹ wàá gbà pé kékeré ni wọ́n tẹ́ ẹ̀ bá wá jí kí wọ́n mọ̀ pé kèfèrí ni wọ́n ẹgbẹ́ ẹjọ́ sábúrú fúnra yín ni àtúmọ̀ ah, ti mọ̀ pé kèfèrí làwọn ó yẹ ká àwọn náà ronú bí ọ̀dà pé ah ẹ̀dá fúnbọ̀ láti wá kúrò ní kúrúrú ah ọ̀dà mọ́tò mẹ́ta lọ́kàn mọ́ mọ́ sí Islam ṣébí yìí wọn la ní bùkátà sí ẹ wá ń tàn wọ́n nítorí ayé ẹ ń tàn wọ́n torí àjẹsípọ̀ tó lè wà láàrin ẹ̀jọ́ mọ̀ pé kèfèrí làwọn kọ́tẹ́lẹ̀ mọ̀ tí ó bá ṣe ń bẹ̀ tó kúkúrú eléyìí nínú àwọn nǹkan tó burú jáì ọ̀rọ̀ yìí wọ́n ti gbọ́yé ẹni tí yóò ṣe mùsùlùmí afla àti èsè kèfèrí ẹni tí yóò kó sí kúkúrú tó jẹ́ pé ìwọ ló wọ́ kí kúkúrú fún kèfèrí oníke àbí tí èsè ìdánwókọ rẹ̀ ìwọ ló wọ́ kí ẹ̀ fún fún ààrẹ ọ wà dúró níbi pé bó ṣe wọ́ ọ̀rọ̀ wá ń ṣe kí ni àánà gbọ́dọ̀ kéka kéka kéka kéka kéka kéka kéka kéka kéka kéka kéka kéka kéka kéka kéka malawi o káfíìrì mushrikin ẹ̀dẹ̀ bá àrísì ẹ̀ pé mushi ẹlẹ́bọ ní kébèrè wọ́n ní tó kó sínú ẹ̀dẹ̀ bá àrísì ó kó sínú pé kèfèrí kò gbà pé lágbájá kèfèrí oní àlọ́ fà tó jẹ́ pé ó tó ní kúgùrù fún yàn lọ́dọ̀ àwọn tá à ń sọ yìí tán bá lọ́wọ́ rẹ pé kí lè jìgbò lọ́dọ̀ rẹ ẹ̀dẹ̀ bá àrísì àbíkọ́ béèrè lọ́wọ́ rẹ pé kí n sàrùmí lọ́dọ̀ rẹ kí ni àbúfèjì lọ́dọ̀ tiẹ̀ tó wá sí ń sọ pé èmi ò má kọ́lá kò ti ṣákù níbi eléyìí gbẹ báyìí ló ti àgbákò tó bá ní mùsùlùmí náà ni àfàsùn náà ni wọn kò ti bá a ẹ̀sìn báwọn ní sùn ẹ̀dá kan àwọn wọ̀nyí wá ní sùn ẹbọ kí ni wọ́n ń ṣe ẹ́ wọ́n pín bídíà àbí inú ẹbọ tí wọ́n ṣe náà nù wọ́n ń takò sálàf inú ẹbọ tí wọ́n ṣe náà nù wọ́n tú àṣírí irọ́ rẹ̀ ní Saudi ẹ̀sìn báwọn àṣírí irọ́ tó ń pamọ́ àwọn sálàf àṣírí ìjáza tí wọ́n fún mi ní ìjáza àṣírí gbogbo ẹ̀ afá kan làfá mi gbogbo àwọn àṣírí nìsí tó tọ́lọ̀ wà ẹwújà àwọn yẹn ṣe làkó níbi aburú wàláhì ojú àwọn yẹn àti màá dúpẹ́ fọlọ́wọ́ bàrí kíọ́lá ojú àwọn yẹn làgẹ́ o tẹ́yẹ̀ bá ń pàdé ara nígbà mi báyìí ẹ̀ báṣìṣì ni báṣì báyìí báṣì ni wàláhì báṣì báyìí báṣì ni tẹ́lá tó pàdé program mi nígbà yẹn sọ pé ah, ọmọ ìyá wọ́n lọ́ọ́ tún ti wọ́n lọ́ọ́ <laughs> <laughs> o ti mẹ́rí bọ́ à mo yọ o ẹ ti bá o rí wọ́n sì ń bẹnu wọn náà nítorí pé ó ti yọ lẹ́mìí àmọ́ kò sí rárá yọ látara kí ni bẹ́ẹ̀ látara mọ́síláhà kan ẹlòmíín ti bẹ̀ ní ìsìláyì kò lẹ́mìí kí wọ́n bú ìdí ń dààmú ti ẹnu wa kò lẹ́mìí kan gbógun tì í ẹlòmíín bẹ̀ ní ìsìláyì pé tí n bá jáde nísìnyí ibo ní kọ́kọ́ lọ ibo ní jáde sí

tó bá fi lè jẹ́ mùsùlùmí lọ́dọ̀ wọn nínú kó jẹ́ pé ara wọn ni ọ́ ẹ̀ẹ́n àbíkó sì jẹ́ pé kíni àbíkó jẹ́ pé wọ́n sì ní kíní kan tí wọ́n ń táàpù lára rẹ̀ tọ́wọ́ ti rí àǹfààní kan tí wọ́n ń jẹ lára rẹ̀ ní tíráyì wàhálà ìwọ̀n yóò ṣe ń yìí ájírù ájírù ájírù àwọn ti ájírù fún yàn tó wáyé tán bá rí àǹfààní kan tí wọ́n ṣe lára rẹ̀ ìkan bẹnu wọn ti ṣe télọ̀ tó bá pàdé bá pàdé ara wa báyìí wàhálà yóò kọjá báyìí kò sí sálámà kò sí kankan tó tún yóò fajúrò báyìí ni ọwọ́ adijọ́ kan mọ́ abẹ́ ẹran sọ ẹ̀dọ́ bá mi ṣe lásọ wọn wá léwọn ní tẹ́lọ̀ kan tó wọn máa ń lò padà kó mu wá tó wá ti kó mu máa sọ́wọ́ dáadáa nígbà tí ó mu wá báyìí dé <laughs> ló bá di dáre mo ti wo pé àdáre ni àìkó sì ṣe lónìí ọba adé bá wọlé wá báyìí níta ń bọ̀ òun náà yín bọ́ tìkọ̀tìkọ̀ ní mohani sàlámù aleykum ó ní wàleykum sàlámù ó sì bà mí lọ́wọ́ ó sì wọ̀n mí ó wọ̀n mí nípa ó wọ̀n kí ẹ bẹ́ẹ̀ ó wọ̀n mí dáadáa tó ṣe pé ó ti dá báyìí o sì lọ o sì bá ara sọ ohun o sì bá ara ní tó sì gbà tó ń gbé àwọn ẹgbẹ́ tó ti wá lọ́sọ̀rọ̀ náà wà láàbùn ti pàdé lẹ́yìn ìgbà ọ̀hún tó jẹ́ pé ó rà kọjá lọ báyìí sẹ́mọ̀ nígbà tó rí pé tọ́lọ́kọ́wọ́ ìjà lè gbà tó ń fẹ́ rán ẹ̀dọ́ láti sí ó ṣe kí ni ó kúrò sílẹ̀ fún ajírun bẹ́ẹ̀ so bí wọ́n ṣe máa ń ṣe nu tó bá ti di pé bí táwọn ó ti ráǹfààní jẹ wọ́n ó ṣe kí ni yóò gbé ìyún sẹ́gbẹ̀ẹ́ kan ó kúlóòsì wà láwọ̀ bàrà ẹ̀hẹ́n kò ní wà láwọ̀ bàrà àbí ẹ̀hẹ́n kò ní ó kúlóòsì rẹ̀ bẹ́ẹ̀ pé kò ló ń bẹ̀ wọ́n ti wá pọ̀ nu wọn ni wàláì wọ́n pọ̀ bẹ́ẹ̀ gan gbogbo bí wọ́n ti ń ṣe nu kọ́lọ́ọ̀bà àlejòlá kó sàánú wọn kó bá yẹ wọn kò nínú irun kan bíta ti lọ òun náà ni pé ẹni tí ò bá ti gbà pé kèfèrí àwọn kèfèrí tí wọ́n sọ fún wa ń bẹ̀ wọn àwọn náà làwọn kèfèrí ẹlẹ́gbọ́ òkulẹ̀ abẹ́ni tó yẹ kó náà bá kó sí pẹ̀lú nǹkan tí ò sí kí tí gbogbo àwọn mọ́jẹ̀mú sì pẹ́lẹ́ lórí tó ń sáàmù á ní òun kankan irú àwọn eléyìí sì la lè máa lo owó ọ̀rọ̀ tí wọ́n sọ báyìí ọba àríkẹ́lá olódì kí àwọn kèfèrí tá à ń sọ yìí ló wọ́n ní kèfèrí ìwà àbùkọ pé wọ́n èsè kèfèrí àbí dúró nípa wọn pé àkúmọ̀ ibi so inú àwọn nǹkan tí máa gbé yàn jáde kó nú ẹ̀sìn táwọn èèyàn sì táwọn èèyàn òkúra àmọ́ láwùjọ wa kì í bẹ̀ bẹ́ẹ̀ inú tí wọ́n gbé yàn jáde òun náà ní kéèyàn láti sọ́kàn kí pé ìlànà ní ìbẹ tó lóore tó lọ́lá téèyàn lè tẹ̀lé téèyàn fi rójú lọ́rùn tó bá jẹ́ ògbéjà kìámà yàtọ̀ sí lànà Ànábì sallallahu alaihi wasallam èèyàn lè fojú ọ̀nà mi dọ́dọ̀ ọlọ́run yàtọ̀ sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam eléyìí náà nínú àwọn nǹkan tí máa ń ṣe kíni nínú àwọn nǹkan máa ń gbé yàn jáde kó nínú ẹ̀sìn ni àbí kí wọ́n rò pé ìlànà kan bẹ tó tún pé ju ìlànà tànàbí sallallahu alaihi wasallam lọ gẹ́gẹ́ bí àwọn tí ó jẹ́ pé ká fún kéèyàn ó gbé ẹjọ́ lọ síbi tọ́gù lórí ìdájọ́ ọlọ́run bàlíkíọ́lá kí ló ń pè ní tọ́gù gbogbo nǹkan bí táwọn èèyàn bá ti ń pè lẹ́yìn ọlọ́run bàlíkíọ́lá òun náà ni tọ́gù òun àníhùrọ́ọ̀dì tó náà sì ṣe káfàlà sí nǹkan òwò ànihu rọ́ọ̀bì tó ṣe kíni tóun náà sì yọnu sí ẹlẹ́ni tí ò yọnu sí eléyìí wọ́n ti tọ̀ gújò tùgbọ́n anabi isa aleyhi salam anabi isa ìṣe tọ̀gùd wọ́n sì ń pè ní ọlọ́run lẹ́yìn ọlọ́run balikiola tó pé kò yọnu sí fájọ́ gbé dàlùkì àmọ̀ gan yóò ṣe kíni yóò yọ ara rẹ̀ kó láàrin wọn so ẹni tí wọ́n ń pè ní ẹni kéèyàn wá gbé dájọ́ lọ síbi orú àwọn nǹkan wọ̀nyí lápẹ̀lú pé nǹkan yìí ó dáa ju òfin ọlọ́run bá àlejò lálọ. àtàbáníkáwò bẹ́ẹ̀ bá jalè ẹ̀yin lórí kó jí kiri lásán ẹ wá ní kí wọ́n gé e lọ́wọ́. èmi kì í fà pé kó alẹ̀ wọn ọdún mẹ́ta kó ti jáde kọ́wọ́ rẹ pé ẹ̀sìn bá rí òun fi fà pé àtúntúmọ̀ ẹ̀ náà ni pé ìdájọ́ tọ́lọ̀ bá àlejò lá gbé kalẹ̀ fún un ó ṣe kí ni ó ti lágbára jù ni a ẹ̀wà ẹni tó bá ṣe zìnà tó ti lọ́kọ́ lé àbí tó níyàwó wọ́n ní ẹ̀lẹ́ ló kópa a ó ti wà tún hash jù eléyìí ti háàsì jù kọ́lá kan fáìní ẹ̀ kọ́lá kan fún lẹ́wọ̀n ọdún márùn-ún kó ti padà jáde eléyìí ti dájú kéèyàn tó wá gbogbo àwọn kaba yìí nìsín èèyàn ń ṣe kí ni èèyàn ń fà gbọ́dọ̀ hukumu tawari ìdájọ́ àwọn tawari ìdájọ́ constitution ìdájọ́ títẹ̀ mú kéèjì gbé wá èèyàn wá gbé e lórí ìdájọ́ ọlọ́ọ̀bà àríkọ́lá irú eléyìí náà inú nǹkan tí máa ń gbé yẹn jáde kúrò nínú ìsìláàmù ni inú nǹkan tí máa ń sọ ẹ̀dí kèfèrí ni eléyìí náà ká sọ́ra fún un tá a bá tẹ̀ para wa nílùú tó jẹ́ pé ìlú tí wọ́n máa lo òfin ọlọ́run ni bẹ́ẹ̀ ni òfin ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ à ń tara wa ni òfin ọlọ́run bá àlékè ọlọ́dà ń sọ yìí nísìnyí ṣé ó máa tìgìrì kiri ṣé báwo òfin táwa náà lè máa lónú yàrá wa wà táwa náà lò sọlọ́bìn ọlọ́run ní ká lò ní kọ́ọ̀bù àbóbìn ọlọ́run bá àlékè ọlákọ́ni ẹ̀ ìwọ́n tó wà á lò ní kọ́ọ̀bù oníṣẹ́ ọ̀gbọ́n náà ti kó sí okùn wù mí kéyìn máa zálà láwùn òun ṣe ìdájọ́ ìbànújẹ́ báwọn kan ló fi ìwọ aṣọ báwọn ìmọ̀jáde báwọn nìsí wọ́n náà wá ń lo ìdájọ́ aṣọ wọn tó gbé kalẹ̀ ṣebí ìdájọ́ kalẹ̀ lẹ́yìn náà ṣé báwọn òfin ọlọ́wọ́ bá àdéjọ́ lá ń bẹ́ẹ̀ bí bá ṣe ṣe láàrin lọ́kọláya ṣó ń lo ìdájọ́ eléyìí tó ń lò lórí àwọn ọmọ rẹ tó ń lò pẹ̀lú àwọn aládùúgbò rẹ lára mi sọ̀rọ̀ àwọn ọ̀sán bó ti ní ká bá aládùúgbò lò ẹlòmíì burú sáwọn aládùúgbò rẹ ju nǹkan mi lọ ẹlòmíì bá aládùúgbò rẹ bá bókù rẹ lórí bògì yóò ti wọ sórùn ẹlòmíì bá kú ìdá aládùúgbò rẹ ló sọ fún pé àkútùkù rẹ lọ́nà ọ̀run àmọ́ sí ẹ̀sílẹ̀ náà iye lónìí ọmọ pariwo pé abẹ́gba ah, gọ́ọ̀mẹ̀ntì abẹ́gba gọ́ọ̀mẹ̀ntì wọ́n kọ́kọ́ gba gọ́ọ̀mẹ̀ntì rẹ̀ náà kọ́kọ́ ìjà arìbó ìṣe gọ́ọ̀mẹ̀ntì inú yàrá rẹ̀ gọ́ọ̀mẹ̀ntì inú àdúgbò rẹ̀ tí o kálukú bá wá ṣe ìjọba inú yàrá rẹ̀ dáadáa tá a ṣe tàdúgbò wa dáadáa ìgbà ń ní ẹnu ó wàá ṣọ̀kan láti wá lè panupọ̀ wọ́n àwọn tí wọ́n ń ṣe wéjì náà wọ́kọ̀ rẹ̀ tó wá jẹ́ pé ibi tí gbogbo ayé tá ti dúró lé àwọn tí ń bẹ ní house of guinea òkòlẹ̀ ń gbogbo ń tàn sọ pé ah, gbogbo ẹ̀yìn apanukọ̀ pé ṣẹ̀rí àlàfẹ́ máa lò ta ló kọ̀ ta ni ò sọ̀bọ̀ tiẹ̀ gbogbo yẹn dákẹ́ ta ló sọ̀bọ̀ tiẹ̀ gbogbo wa ó ti ṣẹ̀rí àlàkọ́ ni àmọ́ a gbọ́dọ̀ dá láti ìpìlẹ̀ náà ìpìlẹ̀ òun ló wúyẹ ká múra sí ká wà lórí ìlànà nàbìsọ̀ láwa àlè òsàlám ká dúró lórí bá nàbìsọ̀ láwa àlè òsàlám kò sí ní ká dúró lórí ìlànà àwọn sàhábà ká nàbìsọ̀ láwa àlè òsàlám fi wọn kalẹ̀ sí eléyìí ni ó sànù wa kì í ṣe pé wọn kàn máa pariwo gọ́fẹ̀ǹtì níta kó jẹ́ pé ní táwa náà ń ṣe gan-an tó burú jáì ni

so àwọn nǹkan yìí wá pọ̀ láwùjọ ẹ ń kéèyàn bínú àwọn nǹkan tó yẹ pé nǹkan ẹ̀sìn ni ẹlòmíín kórìíra hijab ẹlòmíín kórìíra ó kórìíra irungba kéèyàn onírungba ó kórìíra rẹ̀ ah, tó máa tó jẹ́ hate rẹ̀ súnà tó ló gbà yìí ẹ̀wọ̀n kan báwọn súnà ta ni súnà nàbí sallallahu alayhi wa sallam. àwọn nǹkan yẹn làwọn fi panu láwùjọ wa tá a kà kún pé á abúnálá ni kọ́lẹ̀ mi lè sọ pé súnà òsì wo súnà ìranu wo súnà nàbí sallallahu alayhi wa sallam àbókọ́lẹ́sì tó gbà nígbà tó yẹ kó o tún tẹ̀sẹ̀ o tún tẹ̀ gbẹ́sẹ̀ tuntun wa tó jẹ́ pé ẹ̀yin gẹ́lẹ́ ti gbẹ́sẹ̀ tuntun wa ẹ̀yin lẹ́ kó lè gbèsè ànábì sallallahu alaihi wasallam tí ọjọ́ ti wá ṣe kí ni ọjọ́ ti geri ọjọ́ lórí ìtẹ̀gbé wa tó fi wá dàbí fóun lẹ̀sìn ẹ̀sìn ọlọ́run bá àlékè ọlá òun náà lè sá ànábì sallallahu alaihi wasallam gbé wa kéèyàn máa wá búra kéèyàn máa wá kórìíra nǹkan yẹn inú nǹkan tí máa sọyàn di kèfèrí ni ẹ̀kọ́lọ́ ọba àríkọ́lá ó sọ fún anínú alukur'an inú sọ́ọ̀tì muhammad ayẹlẹ́ kẹsàn-án ọlọ́ọ̀ba àríkọ́lá ń dárúkọ bí anahun kárí huma anzalọ́lá fa ahdatha a'malahum ọlọ́ọ̀ba àríkọ́lá ni tó kéré kú bá wọn ní tó kágbá kú bá wọn dárúkọ bí anahun kárí huma anzalọ́lá wọ́n kórìíra ń tọ́lọ́ọ̀ba àríkọ́lá sọ̀kalẹ̀ wọ́n kórìíra rẹ̀ ẹ̀wá wo nígbà ìgbé wọn ńlá ni àwọn ẹlòmíín kórìíra ìsìn ọlọ́ọ̀ba àríkọ́lá débi pé wọ́n sì máa kó ìnira báwọn tí wọ́n ń ṣe nǹkan yẹn ìyá mi ń bẹ ní ti báyìí tó jẹ́ pé ìdí ń gbógun ti ọmọ rẹ̀ sí òun náà ní kíni òun náà ní ìlò jìdìbá àbúlé nìkan kọ́lá ti rí nílọrin ata wà yìí àti ráwọn ẹlòmíì tó jẹ́ pé wọ́n sì mú ọmọ wọn nítorí pé ń lo wọ́n sì ṣe kíni wọ́n sì so ń sẹ́kẹ̀sẹ̀kẹ̀ mọ́lẹ̀ wọ́n jẹ́ ọmọbìnrin kan ló kùn lẹ́sẹ̀ nítorí ipe ńlò jìlbáàm nítorí pé kò kúnlẹ̀ kí àwọn nítorí pé ń ṣe súnà nàbí sallallahu alaihi wasallam wọ́n dé e lókùn lẹ́sẹ̀ débi pé okùn yẹn wá yún ẹsẹ̀ rẹ̀ tó pé ó padà lídìí ẹ̀dọ̀ sí tùlù. àti ẹni tó jẹ́ pé wọ́n sì gbé gidi gbọ́n wọ́n sì so sẹ́kẹ̀rẹ̀ wọ́n sì gbé e ọdún tí wọ́n wèrè wọ́n lè rí ẹ ti dàrú ni wọ́n ló ti yà wèrè kẹ́ẹ̀bẹ̀ náà làwọn obìnrin wọ́n sì kó jìlbáàbù obìnrin wọ́n sì kó wọ́n sì sún ná nítorí kíni tẹ́ bá wádìí pé kí lẹ́sẹ̀ tọmọ òun tún fẹ́ ẹja wádìí nǹkan mi kí ló ṣe ó ní kò sí nǹkan àbíkó sáfẹ́ sílẹ̀ ẹlòmí ó lé ìyá àtọmọ kó lé wàláì dá ọmọ kọ́mọ tó bí fún mi nù ẹgbẹ́ jọ bí náà ó dáa bí nù tọmọ bá wá dáa tó bá dáa nídìí ẹ wá burú yorùbá inú lọ nínú àbí àbí yorùbá ló ní jẹnẹrálì ni wọn lọmọ tó dáa bàbá rẹ ìjọba kùdí ẹ káàtó ìyá rẹ lónìí ẹwà bòsí ẹwà bòsí àbòsí ńláńlá ni séyà lè jọ ọmọ bí ni nígbà tí èsè mariam tó lè lóyún fúnra rẹ ni ṣébí wọn náà lẹjọ bí o mọ̀ bóyá àìdá ara rẹ ló hàn lóyà jáde lára ọmọ o tẹ́bá o bàbá mi náà tẹ́bá wádìí ẹ̀ka àti ìgbàgbọ́ náà ti ṣe ìgbésí ayé ìjẹ̀ gan ẹ̀rí pé nǹkan tí o ṣe máa sọ fọ́ ọmọ ni òun náà ni ó máa wá fẹ́ náà ẹ sọ pé àwọn ah, ọmọ òsì ló bí fún mi yìí ọmọkọ́mọ ló bí fún mi yìí so ẹlòmíì ò lé ìyá àti ìyá àtọmọ ẹ̀ sẹ́ni pé kẹ́ tó rí ìjọba kó ọgọ́rùn-ún yẹn jọ nínú àwọn òbí kẹ́ tó rí ìdá márùn-ún nínú ìdá ọgọ́rùn-ún nínú ìyá kí wàá kórìíra ọmọ rẹ̀ ìsúná ẹ tí ò ní pọ̀ kí nǹkan ká má ṣe láburú wàhálà yóò kéré ẹ jẹ́ wàjú. àwọn olómọ wàhálà tó ń ṣe ṣé yóò gbóòdù mẹ́sàn-án ẹbí wọn bá tiẹ̀ káàkiri ni olómọ wàhálà tó ń fi gbé lóṣù mẹ́sàn-án olómọ tó ń jí lóru ìfẹ́ tó lọ́n fi sáà ní ìyá àtọmọ gbogbo bá ti wò ṣe ìyá ò ní fẹ́ kí aburú sí ọmọ rẹ̀ látara bẹ́ẹ̀ bàbá ọmọ àwò pé à ah, wọn náà ló ń kún wọn náà ló ń sọ̀kọ́ díẹ̀ káàmù jẹ́ nǹkan tí bàbá àwọn sọ fúnra rẹ̀ pé wọn ló ń fún láyọ̀ tó bá jẹ́ kájọ fi ọwọ́ tájọ fọwọ́ líle mú tájọ <laughs> fọ kájọ pawọ́pọ̀ kájọ kíni kájọ pàkọ́ kájẹyẹ sí yóò padà kó omi kìí ṣe àmọ́ sí ìyá rẹ̀ ṣe ṣé o ṣe irú kaba òun obìnrin ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí òun náà ní ti ń bẹ láwùjọ wa tó jẹ́ pé ìkórira ìkórira ẹ̀sìn ọlọ́ọ̀bá àdékíọ́lá ni ìkórè ká kórira yàn nítorí kíni kí ló ṣe ká má wàá rí kankan kà sí lọ́rùn ju pé kíni kí n ṣe súnà nàbí sallallahu alaihi wasallam lọ nínú nǹkan tí máa ń gbé yẹn nínú ẹ̀sìn ni rárá o ní sí òun náà ti ṣeré ẹ̀sìn bá mi sí òun náà ni wọ́n wá pe àfa mi náà ẹ̀ wọ́n tún wá yín bá àwọn fóun bídíà mi náà wá ní tọ̀ ọ̀dà lágbájá àfa náà sáà ni ọ̀yá òun náà máa wí wórówóró ẹ̀sìn bá rí sí òun náà tún máa máa má yóò tún máa ṣe kíni yóò tún máa da ojú ẹ̀sìn ọlọ́ọ̀bà àdìkọ́lá kò mí. ìkànnì àwọn tí máa gbógun ti súnà nílẹ̀ yìí ó gbajúmọ̀ dáadáa ìfẹ́ dákọ̀ rẹ̀ ni bàbá rẹ̀ wá lọ́lẹ̀ bàbá ọmọ kan wá lọ́lẹ̀ bá ó fún ọmọ rẹ̀ lọ́lẹ̀ bá pé ọmọ yóò kúnlẹ̀ mọ́ mo fẹ́ kó bá ń bá sọ̀rọ̀ ó wá lọ ó wá pè ó wá bá sọ̀rọ̀ wọ́n sàjọ sọ̀rọ̀ pẹ̀lú ọmọ nígbà tí ó yá bàbá wá pè pé bóò ni lágbájá tó tẹ̀ tí ó ní ó wá ní sẹ́ẹ̀rí lóòótọ́ sẹ́ẹ̀rí ìkúnlẹ̀ yẹn nǹkan tó burú ni lóòótọ́ bóde àmúta bá wo alárúbáwá gan fúnra wọn ibi wọ́n máa ń kí sí ẹsẹ̀ wọ́n máa ń bẹ̀rẹ̀ báyìí tí ó fi kí sí wájú bàbá wọn àbí wájú òbí wọn kò ìhun náà ṣe bí wọ́n bẹ̀rẹ̀ ni ọ̀rọ̀ tó ti wá àkọ́kọ́ sọ síwájú òun ni bàbá ìyá òun gbámú ni bàbá òun gbámú wàláì láti gbà bàbá òun sì yọ̀ǹda ọmọ rẹ̀ yá òtí mú òdòdó tó ń fẹ́ mú àtẹ̀yìn náà mọ̀ pé nǹkan wọn ò dáa ẹ̀sìn báwọn ní sí wọ́n sì mọ̀ pé kò dáa wọ́n mọ̀ pé kúnlẹ̀ ò sínú ẹ̀sìn bá wàláì àmọ̀ kazima o àwọn àdàbí náà sì mà ẹ̀sìn báwọn ní pé àwọn bàbá àwọn méjèèjì àwọn náà ní ipe ìkúnlẹ̀ ò sínú abaka amadi ti clear rẹ ẹtì bá sí abadama lagige àwọn náà ti clear rẹ wọn ti clear rẹ sínú síra ẹtì bá wọn ní sí àwọn ọmọ àwọn bàbá sójú àwọn sèkì tí wọn mọ wọn sójú so bàbá ti clear rẹ sínú síra wọn kọ lọ́nà tó jẹ́ pé títí àwọn bá fi ń bẹlẹ fi máa gbogbo àti títí àwọn máa bẹlẹ ayé máa wọn sì ń kà wọn sì gbójú kò mo bì kánjọ kan ó ní ẹ àtẹlẹ bàbá ń bẹ òun ni. Ah, tẹ́bátì ẹnìkan tí ó tẹ̀lé bàbá yín ẹtì báwo ní ti ẹ gbógun ti eléyìí ni kí ló dé ní gbógun ti ilé àfáà ni sẹ́yìn náà kọ́lẹ̀ wà ń gbógun ti ilé wọ̀ báwọn alal akọl ó kéré ju kẹtì máa ṣe kí ni kẹ máa rẹsipẹti àwa tá à ń tẹ̀lé ń dáhùn àbá yín sọ̀hún kẹ máa rẹsipẹti wa pé ah, àwọn eléyìí wọ́n tẹ̀lé lánàá bàbá wa àwọn tẹ̀ ń dápè ní tẹ̀ ń pè ní bàbá ẹ̀dí bá orí sùn so tó pé àwọn ni wọ́n dá yẹn rí ẹ̀dí bá orí sùn àwọn ni wọ́n yà lọ́tọ̀ọ̀tọ̀ tó ní ah, àwọn eléyìí bàbá àtàwọn àwọn eléyìí ni wọ́n ṣe bàbá àtàwọn sọ̀dá wáyé gbogbo àwọn báyìí náà ní sàwọn náà gbà wọn pé àwọn bàbá wa ni wọn ẹ̀dí bá wọn àmọ́ kí ló dé jẹ́ mú kan nínú ọ̀rọ̀ wọn tẹ́ wàá pa àwọn kan tì tẹ́ ní mú wàláhì ọ̀pọ̀lọpọ̀ òbí lónìí ọmọ àwọn òbí kan tó yẹ pé ń jọ tí wọ́n fi fídíò bàbá kamali hàn wọ́n ṣe kamali nígbà tí wọ́n fi fọ́tò fídíò wọn hàn wọ́n sì bàbá sọ pé bẹ́ẹ̀ bá kúnlẹ̀ àbẹ́ẹ̀ bá tẹ́ kọ̀kọ̀ báyìí tó fi kíyàn tó tẹ́ tó fi máa ń bá débi rùkú àti wọ́n tó ṣe àtẹ̀tẹ̀ ṣe fún ẹ̀rọ tó wájú ọlọ́run àtijọ́ ló ti yọ̀dọ̀ ọmọ rẹ̀ ee báyìí ló tó ó yọ̀dọ̀ ọmọ rẹ̀ gbogbo òwò tó ah òun ti gbọ́ ṣùgbọ́n àwọn nǹkan báyìí ah nínú àwọn nǹkan tó jẹ́ pé bí mo ti lọ ni pé ìmọ̀ kó ìmọ̀ kórira ìrora ẹ̀sìn ìmọ̀ fara ní àwọn èèyàn torí ẹ̀sìn nínú àwọn nǹkan tó lè ṣokùnfà nítorí pé ẹ jẹ́ káwọn náà mọ̀ ìpè tá a bá kó inú èdè inú àṣà wa nílẹ̀ Yorùbá wọ́n ní oníṣẹ́ wọ́n ní wọ́n yóò pa ẹni tó mú ẹni tó mú mẹ́sẹ̀jì wá ìmọ̀ wọ́n ti wọ́n sọ tó máa fi ṣẹ́ ẹ̀ràn yàrá ìpè lọ fún wọn ní mápá àròkò ẹ̀dọ́ bá rìn tẹ́lẹ̀ abẹ́rù abẹ́rẹ̀ ẹ̀dọ́ bá rìn yẹn tẹ̀hún nílẹ̀ Yorùbá níbikíbi tó bá mú lẹ́tà lọ́bi kan tó yá ah, abẹ́ jagun fún òwúrọ̀ pa ẹnu láíláí yóò máa lọ tẹ wá pa ẹni òun kílẹ̀ tẹ̀hún ẹni tó náà lẹ́ ń wájà rẹ̀ tẹ wá wá mú súnà anábì sallallahu alaihi wasallam àbí tẹ̀ fi yà á jẹ nínú súnà anábì sallallahu alaihi wasallam àjẹpá anábì sallallahu alaihi wasallam lẹ́ pàrọ̀ kò sí mu ìlànà anabi sallallahu alayhi wa sallam òun náà ló fàájì tó fi lé sekini tó fi lé múyàn láti sekini láti jáde kúrò nínú ẹ̀sìn nínú nǹkan mi tó tún sọ̀rọ̀ di tó gbé jáde kúrò nínú ẹ̀sìn òun náà ni alìsìn záhùn bìdínìlá kéèyàn máa fi ẹ̀sìn ọlọ́ọ̀bá àlekíọ́lá ti ẹ̀yẹ a máa fi yẹnugbà ká máa fi ti ẹ̀yẹ́ sọ pé kéèyàn kó ìra kan ẹ̀ òun náà ni wọ́n bá ní débi kíni yóò bá ní débi ẹ̀yẹ́ ẹlòmíì lè má fi hàn sí ẹ̀yẹ́ olórí ẹ̀ tó kàn kó ìra ẹni àwọn tó wá kọ́ dégbò tó wá fi irun kan sí ẹ̀yẹ́ àwọn ṣòkòtò sófésófé ẹ̀ àwọn irun gbàgbé ewúrẹ́ ẹ̀ ṣòkòtò wá wọ ṣòkòtò sí wọn àwọ ṣòkòtò wọn bá sọ jẹ́ ẹ̀ àwọn tìrìkọ́tà àwọn wọn ni wọn wọ kẹ̀mbẹ̀ obìnrin wọn máa fi ti ẹ̀yẹ́ wọn lè gún ni wọn lè gbé ẹkú wọ bí egun gbòòrò àwọn kan báyìí alìsìndram ká fi nǹkan tó jẹ́ nǹkan ẹ̀sìn ọlọ́ọ̀ba àlekẹ́ọ́lá kọ́dà àwọn olùmọ́sọ fún wa ṣẹ́kù wa sọ́ọ́lì pàdé àbíbọ̀ ọ̀la wọ́n ní kọ́dà kí nǹkan yẹn walau kana mina sunani wal mustahabbat kọ́dà kó jẹ́ pé kìí ṣe nǹkan ọ̀ràn yẹn ní ẹ̀sìn súnà bíi àṣewà kálọ̀ ṣèwà tàbí ó lè sọ̀rọ̀ yẹn kéèyàn máa fi ṣe sòlátàrà di eléyìí kájìrì tó gbòòrò àwọn nǹkan náà àtàwọn nǹkan mìíràn káwọn náà mọ̀tò àti òpin nǹkan ẹ̀sìn ni ká kó ẹnu wa dúró mbẹ́ kọ́dà bá a bá ṣe é kọ́dà bó wá ṣe pé ìfẹ́ ẹnu ń bẹ lára rẹ òun náà ni òjò tẹ̀lé ọmọ lódó mọ́ sọ kí ni mọ́ fi nǹkan yẹn ti ẹ̀yẹ́ mọ́ bínú nǹkan yẹn mọ́ sì máa fi ti ẹ̀yẹ́ eléyìí hàn nínú ọ̀rọ̀ tá a sọ fún alẹ́ kan pé ìkan náà àwọn sàbẹ̀ ànẹ́bì àwọn sàbẹ̀ ànẹ́bì ni tí wọ́n ń fi ànẹ́bì ti ẹ̀yẹ́ àtàwọn sàbẹ̀ rẹ̀ nígbà tọrọ ìdọ́dọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam síwájú kẹ́ni owó tó dọ́dà nẹ́bì pé à òun sàwàdà ni òun ṣe ẹ̀yẹ́ ni ibẹ̀ làwọn olùmọ̀ ti yọ pé ìfi ẹ̀sìn ṣe ẹ̀yẹ́ ànídìí káwo inú ọkàn rẹ téèyàn bá ń fi ẹ̀sìn ṣe ẹ̀yẹ́ ànídìí àfẹ́ mọ̀ bóyá ń bẹ́ẹ̀ nú ọkàn rẹ pé bóyá omi ni àbó omi ni ẹ̀ lórí pé tí ń jẹ́ ẹ̀yẹ́ ní kílẹ̀ tẹ́lẹ̀ náà nǹkan tí èèyàn mílíọ̀nù àdìmọ́ jẹ́ ẹ̀yẹ́ àbí tí ẹ bá léyàn ń sẹ́fẹ̀ ní sáwàdà ní nǹkan tí èèyàn mílíọ̀nù àdìmọ́ jẹ́ ní kílẹ̀. a nídìí ká wo ọkàn rẹ káwá mọ̀ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló lè kó ibẹ̀ lóòótọ́ lókun ìgbà tó bá ti ń fi ẹ̀sìn ọlọ́run bá àríkẹ́ ọlá ti ẹ̀yẹ àwọn òfin kan ti ẹ̀yẹ nú ẹ̀sìn eléyìí ó gbé ẹ̀jáde kó nítorí pé àwọn yìí nígbà tí ayọ̀ ọlọ́wọ́ bá lè kí ọlọ́wọ́ sọ̀kalẹ̀ ẹ̀yìn ayọ̀ sọ̀kalẹ̀ pé wàlá yín sa àlùsáhùn la yaqulunna inna kunna naqudu wa nal'ab tó bá bí wọ́n èyí ṣe tẹ́ wọ́n gbà níbi tiẹ̀ ẹ̀dẹ̀ ń bẹ́ ti tiẹ̀ ẹ̀dẹ̀ gbogbo ẹ̀ tiẹ̀ yé báyìí ìdí wọn máa ń sọ náà ni pé ẹ̀ àwa kan ń sàwádà ni à ń ṣeré ni àwa kan ń sọ̀rọ̀ àwa kan ń kíláàkì jókì láàrin ara wa lásán ni àwa kan fi ń ṣe ìnájú ni ọ̀tọ̀ wọn láwọn fi ń jẹ́wọ̀ ìdòtúpọ̀ ìbáyìí yóò ẹ̀ àwa fi ń jẹ́wọ̀ ìtumọ̀ ẹ̀ náà ni pé àwa kan fi àtàkùrọ̀sọ àfi ń wá ilé ìwé táìmù ni wọn náà làwàdà ọlọ́run bá àlekẹ́ ọlá wa ní tẹ́ ẹ̀ bá wá rí nǹkan tẹ́ bí táì tẹ́ ẹ̀ rí nǹkan kan tẹ́ ẹ̀ mọ́ abiláhi wà wọ̀rọ̀ tún òun bájà yín bá ń kò mójú náà ni. ṣé ọlọ́run bá ọlá òun máa sọ di èyẹ ọlọ́run lẹ́mọ̀ bí táwàdà lẹ́mọ̀ mú sí sáà ìkànjẹ́ òní wọ́n dá rẹ̀ sọ̀látù ibrahim àkàlẹ̀ ọ̀daràn wọ́n dá rẹ̀ sọ̀látù ibrahim àkàlẹ̀ ìtẹ̀rẹ̀ ni ní fídíò eléyìí tẹ́lẹ̀ ibi tí wọ́n ti ṣe bí uk náà ti ṣe rí níbi kan wọ́n jókòó báyìí wọ́n làwọn tẹ̀sán fún kalẹ̀ síbẹ̀ àdúgbò náà ló ti ṣe tọ̀ a oríkà ibi tẹ́ ẹ̀ ti mọ̀ ní pé tó bá di jẹ́ òkú ìyàlẹ̀ kí àwọn tó máa ń sọ fún wa pé tó máa bèèrè lọ́wọ́ ẹ̀ lómi pé mọ̀ rọ́ọ̀bù ká yóò tó máa sọ pé ẹ̀ wọ́n tó máa wí kíní kan ní wọ́n tó máa wí kíní kan ní àpẹẹrẹ lẹ́yìn lára tiẹ̀ wọ́n orí sọ̀rọ̀ àdúgbò ẹ̀mí yàkà. ajálẹ́sì yẹn tó fẹ́ lóhùn sí ẹ ọgbọ́ oríkà oríkà ó túmọ̀ pé kéèkà náà ni kéèbí kírun sàrátì bá ti ní sogoro àwọn kaba yìí nǹkan burúkú ni kéèyàn máa fi ẹ̀sìn ọlọ́ọ̀kẹ́lá kéèyàn máa fi ṣe ẹ̀yẹ ẹnì kọ́lọ̀ ọba àlekọ́lá wa sọ fún pé lẹ́tà ẹ̀tẹ́lìrú ẹ má mú ẹ̀sìn kankan wá o ẹ̀sìn ti pé ìsáwàdà ni ẹ̀sìn ti pé ìmí ni ẹ ẹ̀sìn ti pé ọkọ̀ ìlú kan sọ náà ni àgàn fi ṣeré àgàn fi wáìlì wé táìmù ni ọlọ́ọ̀ba àlekọ́lá ni ẹ má mú ẹ̀sìn ti kankan sòlátara di eléyìí láàfin mọ̀ yìí pé kéèyàn ó sọ́ra ṣe kéèyàn ó sọ ẹnu ẹ̀ kéèyàn ti ẹnu ẹ̀ lágàlágodo tó o bá sọ̀rọ̀ rẹ lẹ́nu rẹ má jọ pé súnà ànábì sallallahu alaihi wasallam olómọ àfi tẹ̀kí olómọ àfi tàyín nínú àwọn ìtàkì máa gbé yẹn jáde kó o nínú ẹ̀sìn ni tó dẹ̀ jẹ́ pé eléyìí mo á máa mo mo mímì ẹ̀yìn mímì ẹ̀ eléyìí ò sí bẹ́ẹ̀ o tó o fi ń ṣe ẹ̀yẹ́ náà ẹ̀ ó ti gbé kí ni ó ti gbé yẹn jáde kó o nínú ẹ̀sìn ọlọ́ọ̀bá nìkan lá òun náà là ń mọ̀ lónìí ẹlòmíì àìmọ̀kan ní ah, òní àwọn ọmọ pé bó ṣe rí òun ọmọ kéèyàn ó fi hàn sí ẹ̀yẹ gan kò gbọdọ̀ sẹ́ni tí ó sọ fún ọmọ ṣé tó bá fi hàn sí ẹ̀yẹ dùn mọ́ ni ẹ̀yẹ ká máa fi wọ́n sí ẹ̀yẹ bí ẹnìkan tó dùn mọ́ ni ká tó wá sọ pé wọ́n fi ẹ̀sìn ọlọ́ọ̀bá àlìkẹ́ láti ẹ̀yẹ òun fún inú àwọn nǹkan tí wọ́n fẹ́ jáde kó ní ẹ̀sìn ṣe pé òun náà wọ́pọ̀ láwùjọ wa dáadáa òun náà ni àṣehàn oògùn ṣíṣe idán pípa inú àwọn nǹkan tó fẹ́ràn ní kedere ni àṣehàn oògùn ṣíṣe gan kúkúrú ni kéèyàn máa wá ṣe é kó máa ń ṣoògùn àbí kó máa lọ lè bá àwọn olóògùn oògùn tá à ń sọ oògùn abẹ́nú gbọ̀ngàn là ń sọ o kèé ṣe paracetamol kèé ṣe ìwòsàn là ń sọ o kèé ṣe àgbo inú mu mí o àgbo erin pọ̀ mi kọ́ là ń sọ o àgbo ìjìnlẹ̀ gbogbo àgbo àgbo tá à ń lò fẹ́ǹsìkì paracetamol kọ́ là ń sọ o àgbo jẹ̀dí kọ́ o àgbo ọ̀pẹ́yìn kọ́ o tí ẹ àwọn gbogbo tí bá ti jẹ́ oògùn ìdí wọn jó àsokọ́ ni àsorọ̀ ni àrìmọ́lẹ̀ ni ìdí yẹn fi sínú ni èyí tó sí gbẹ́rẹ́ rẹ̀ ni ẹtí bá àtàtì ẹlòmíì gan ẹlòmíì ní ìdí máa ń tẹ́ sábẹ́ bẹ́ẹ̀ dẹ̀ tí ó fi sùn àti ilá ńlá ni wọ́n á ya aṣọ funfun báyìí wọ́n á ya àwọn ọ̀páhùn á ní àwọn ọkọ̀ àlìjẹ̀nu wọ́n láì bí ìwà báyìí tó jẹ́ pé yóò ní erí ní áńgù áńgù ni ẹ̀rọ tó ṣe ìtọ́rin ni ní áńgù rẹ̀ kọ̀ọ̀kan yóò ní erí báyìí wọ́n yà á ti rí wọn àti sásọ aṣọ wọn fẹ̀ báyìí wọ́n ní màlẹ́ fi sábẹ̀ bùkún rẹ̀ máa sùn lé ẹ̀wọ̀lẹ́ ìwé ẹ̀bọ náà sì ni ẹ̀bá ni àwọn dáńpẹ́ láti rínú ba ọ̀pọ̀ tí ń bẹ́nu kùndí nu o ẹ̀dẹ̀ bá ju ọ̀pọ̀ tí ń bẹ nínú àwọn kùndí kùndí kùndí àwọn tí ń bẹ́nu rẹ̀ rú láwọn nǹkan tó ní agbára òun náà ló fà tó jẹ́ pé àbáwọn náà máa burú ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n á fún ọ níṣẹ́ bíi táwọn àti kó kàn ní sọ́wọ́ ni o mọ̀jà o tó àìpé oore ni ebi òní ká máa ṣe náà ní ìwé ọ̀tá rẹ̀ ó ìlànà fílẹ̀ sí mi rọ̀ àwọn náà máa pàbúrú ni wọ́n fi máa sọ pé èèyàn méjì ló lù kan sáré lọ pé èèyàn méjì kírun lù kan ibi wàhálà náà máa kírun papọ̀ wọ́n mọ̀ pé nǹkan tí ò dáa ni wọ́n fi á ní èèyàn méjì gbọ́dọ̀ lò lù kan jẹun kúná onígbà tí bá kú tán ìgbà wọn ló tó lè lò ó àwọn tẹ̀ ń bẹ ẹ báwọn tó wáyé pé tí oore ni gbogbo àná lásìkò kankan náà kìdí nǹkan tó máa pamọ́ sòwòrò àwọn òògùn báyìí aburú ńlá ní sísìn bẹ́lá àwùjọ wa àmì àtọ̀ láàrin àfa àtolóògùn àmì àtọ̀ láàrin onímọ̀ àtolóògùn mọ́lá àwùjọ tá a wà yìí. yá ó sọ̀rọ̀ sá ó rí àwọn ẹni ọlọ́run fín kí sì ń yàgbẹ́ wàlá ẹni wo sẹni ọlọ́run wọ́n tó bá ní kéèyàn máa yàgbẹ́ ń wá ń yàgbẹ́ ẹni ṣètọ́ni ni ọ́ torí pé ṣètọ́ni náà ló ṣètọ́ni ló pọ̀ tó fi sí ẹ wá orí mi ṣètàlì náà ló lè fi gan rú lójú ojú orí kan kan tó o bá yà bẹ́ẹ̀ rẹ̀ ẹ̀ ẹ̀ sọ fún ẹ ti bá oníbi wọ́n bọ́ ànábì wo ìyàgbẹ́ fa wàláì ànábì sallallahu alaihi wasallam wọ́n bọ́ ànábì fọ́nà àwọn lẹ́kùn máa ànábì ẹ̀dí báyìí wo ìyàgbẹ́ ẹnìkan wá kírun ní mọ́ṣáláṣí kó tó dé òde bọ̀rọ̀ bẹ́ẹ̀ òsì lòde náà ni ọwá dé wa bá wọn tó ti ń kírun ọwá ní ẹ bá tún ìjọba bá tún dín àwò wàhálà ẹnìkan sọ kan jọ kan sọ bàbá kan wọn ní lábẹ́òkúta ni lábẹ́òkúta ni wọ́n ní bàbá òun ẹnìkan kú òun á ní màmú kò wá tètè dé ipò síwájú wọn sá kírun tó kù la tẹ̀sí bí òkú jẹ kẹrù ọlọ́mọ bá yẹn báyà bí ìmáàmù jẹ àti ìmáàmù tẹ́lẹ̀ gan ta ìmáàmù bá kírun fìyàn látọ̀ àti dáhà ló kú láyé dáhà gbàtà kú ìmáàmù ìwádìí ta ló kírun lágbájá ẹ̀sìn máa múra tiẹ̀ náà lọ́la ẹni yẹn sì ó sì confam rẹ̀ pé ìjọ kejì ẹni ó sì kú ẹ̀wọ̀n gàbá ó ṣe déédéé nǹkan tó lọ́ọ̀bà àkọọ́lẹ̀ ọlọ́ọ̀bà àlekẹ́ ọlá ni ẹ̀sìn bá oríṣi àmọ́ ọlọ́ọ̀bà àlekẹ́ ó ṣe sábà bí aburú ó ṣe ríbú látara ẹ̀ wọ́n lọ́wọ́ àtijọ́ kejì wà tó fẹ́ kírun sí la ó wá tún lọ́ra díẹ̀ ẹ̀sìn bá oríṣi <laughs> tọ́ òwò àlẹ́ láàrin gbọ́dọ̀ àlekẹ́ ọlá ìmọ̀ mẹ́rin àlejò bàbá ẹ̀ mọ́ àgbà tó bá dé ẹ̀ wá wọ ẹ̀ ọ̀ àbọ̀síwájú. kọ́báwọn ẹ wo ẹ wo àgbákò ó àwọn oògùn táwọn ń sọ yìí nìsín gbogbo oògùn pátápátá láwùwá oògùn tá à ń wí kò sí ìtò ní tí ò ní ṣe pẹ̀lú ìdáwò pọ̀ pẹ̀lú àlìjẹ̀nu kọ́ńtrákì ni pẹ̀lú àlìjẹ̀nu níta àlìjẹ̀nu fẹ́ ṣe ṣíṣe ìta ni òun náà ni pé kó ṣe rí fún òun náà ni pé kó yọ ọmọ náà àwọn òjò kọ́ ọ̀pọ̀ ọ̀wọ́jà náà tó àlìjọ́ gbẹ̀dẹ̀ àlìkèyàmù kò wá sọ́ọ̀kù kan tó jẹ́ pé wàá ní ẹ eh, kọ́lá kò sí nǹkan ìwọ̀n bẹ́ẹ̀ kọ́lá kò sí kíní bẹ́ẹ̀ ewé oko igi oko náà ni ta ló di kéèké ewé oko igi oko fún ọ. tó wà pé pé ewé oko àti igi oko pọ̀ kí ni jáde lára rẹ̀ ṣebí àwọn àlìjẹ̀nu ni wọ́n di ọwọ́ pé kálíjẹ̀nu kan sọwọ́ pé ṣe nǹkan báyìí kó tẹ̀lé lásán èyí ti mú ọgbọ́n oṣù kíni o pa o tẹ̀ láṣẹ nǹkan bí àbíkọ́lọ́ bẹ̀láṣẹ̀ àmọ̀ wo pé tó ní olo ráṣù àbídíjìlù lórí olo déèrí lórí olo ní àbẹ́sẹ̀ àbí iná wo kọ̀ rẹ̀ àbí placenta iná ló fà àtẹ́bá yìí lọ́sibítù nísìnyí tí àwọn bá bí máa ń sẹ́ni ẹ bá ń gbé kíni ẹ bá ń gbé kíni rẹ̀ àwọn kan ti lọ lè bá wọn pẹ́tọ̀ a ní di placenta o ẹ wá wò nísìnyí ìdẹ́yìn náà ti mọ̀ pé ṣe ìtọ́ ni ń lò wọ́n àwọn nǹkan tí ò ti sí láyé tipẹ́tipẹ́ nísìnyí ìsì tún wọnú àwọn nǹkan tí wọ́n fi ń sóògùn tẹ̀gbẹ́ ni wọ́n rí pẹ́ẹ́tì pẹ́ẹ́tì kò sí náà kò sí jíjẹ́ pampasì àbí kò sí pampasì láyé jọ ẹ̀ àmọ́ nísìnyí àwọn ṣètọ́ ni wọ́n ń sọ fún ọ pé ẹ lọ lè wá pampasì ọmọ kékeré wa pampers náà fi di ìdí ọmọdé ní lọ́wọ́ ọmọ yìí àgbẹ̀ síkásíká kásánù mo travel ìjọ kan mọ́tò wa wá dúró pé àwọn èèyàn fẹ́ tọ̀ obìnrin kan sì gbọ́ ọmọ lọ́wọ́ ọba gbọ́ ọmọ lọ́wọ́ ọmọ tí fẹ́ pampers rẹ̀ yí wá yí wá ìdí à sínú gbọ́ rárá ó dùdú báàgì rẹ̀ nítorí kíni nítorí pé wọ́n lè ẹ̀wọ̀n ní ìsìnìsìn wọ́n láwọn máa wà kan ní nílùú wo ní Niger state wọ́n láwọn máa máa mẹ́ta kan náà àwọn tá ń ká pátá kéré ló pátá tó bẹ́ẹ̀ wọ̀ fa wọ́n ṣe wọ́n ṣe ẹ̀gbọ́n lẹ́kọ̀ọ́ kọ́lá àwọn náà bá dé ìgbé wọ́n gbé pátá rẹ̀ lórí báyìí lóbìnrin wọ́n sì yọ̀ wọ́n bọ́ pátá rẹ̀ tọ̀ wọ́n ní ọ̀kan lóò wọ́ pátá wọ́n sì fún pátápátá yà wọ́ gbogbo wa padà wọ́n sáré kó kára rẹ̀ náà ẹ wá wò ní sí ebi sì tá náà ní sọ pé kan lọ lè wá owó nǹkan bá ń so irú àwọn nǹkan báyìí àwọn nǹkan tí ń ba ìsìláàmù yẹn jẹ́ ni kálọ̀ lè mọ̀ tó gbọ́ àwọn tí máa ti ń jó nǹkan tí máa ń rú bí lẹ́ńkùlé irú àwọn eléyìí ní ti wo ìsàfà o ológun ni wọn ẹ jẹ́ ọkọ yín ẹ ti bá wọn ní ti kẹ́ mẹ́lìkì nǹkan ó mọ́ra wọn ẹlòmíràn ní àǹtí náà làwọn hàn fún kí ló hàn ẹ ti bá wọn àwọn ọ̀pá irísirísi فأوقى ملائكة عجب يا جبل يا إيلو عجب يا ميكا يا إيلو يا تقجا كبيبو يا يا جاكجا كشيشو gbogbo àwọn nǹkan báyìí tọ́lọ̀ náà lè yẹn pè gbogbo àwọn nǹkan báyìí àlìjẹnú ni ẹni bá oníṣẹ́ ọlọ́run ò jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bá àlìjẹ́ ló jẹ́ bẹ́ẹ̀ ó kọ́kọ́ kọ́ ni ó kọ́kọ́ kọ́ ni kìí ṣe níṣẹ́ báyìí ní tẹ́yẹ̀ máa fẹ́ ṣàdúrà ọlọ́run bá àlìjẹ́ nìkan lè yẹn pè àwọn abẹ́rẹ́ tó tọ́lọ̀ náà ní jẹ́jẹ́ kàṣíṣù sọ́rọ̀ náà ní jẹ́ tọ́kíyà gàbíbù sọ́rọ̀ náà ní jẹ́ ogoro àwọn ọkọ̀ yìí so tá a bá ti wá rí pé nǹkan mi ni a jẹ́ pé ìpa nǹkan gbàgbọ́ mọ́lọ́ ọba àdìkẹ́ ọ̀la ni nínú àwọn ogun tá a wá ń sọ yìí nǹkan mi wá táwọn yóò tún máa wò pé bẹ́ẹ̀ kò wọnú ẹ̀ ó sì wọnú ẹ̀ nítorí ọjọ́ tó ti lọ òun náà ni asọ́rùfù wọlé àti eléyìí náà kọ́ láwùjọ wa asọ́rùfù òun náà ni nínú lóga àti wa láwùjọ wa òun náà ni kí ni ìrákù musafiri a kò sí wọn olùfẹ́ méjì náà ń fẹ́ràn ara wọn ẹ̀yin yóò kàn dé o gbọ́ sọ́kàn orúkọ wọn bá yọjú síra wọn ẹ máa òfin kí ló dún wọn ẹ wá díẹ̀ tiẹ̀ nírì wọ́n ń ṣe eléyìí láàrin ọkọ láyà eléyìí láàrin àwọn olólùfẹ́ méjì náà fẹ́ràn ara wọn kìí tẹ́ ẹ̀ka ìjọba máa bínú ara wọn ni ìtọ́ni náà ní àlùjànnú ni wọ́n lò. wọ́n sì ń ṣe ìdákejì rẹ̀ tẹ́lẹ̀ fóònù náà ní àtútù èyí tá a máa ń pè ní nìgáàwù lọ́dọ̀ wa mí èyí tá a máa ń pè ní mọ̀hípà èdè wa nìsí ọmọ tó bá sẹ̀ lọ lé kéwú nìsí ara àwọn ìwọ náà ti ní ìwé kékeré kan èdè wa nìsí yóò máa gàdúrẹ́tì ni ó wá kọ́ bẹ́ẹ̀ wọ́n kọ́ ni kókó rọ̀ lè yóò ra twenty bits wa tó bá yára yóò ra big note tó bá yára yóò ra hardcover èdè wa nìsí yóò máa kọ gbogbo àwọn nǹkan yìí wọ́n ti máa dé mi káfò fún wa ní àǹfààní kìíní kan padà fi wà lékewu Abu Fawzan àwọn òde ẹ̀tọ́ orí kìíní púpọ̀ bí kan tó jẹ́ pé àǹtú ni àmọ̀ hàn lékewu tó bá ti di ìsìlá àbáyì wàláì pé wọ́n kùtù wọ́n àwọn yòókù ni a máa lọ lè hàn tù a ẹ lọ àlùbáríkà nígbà tí tán kí wọ́n á fún yín fáyidà rẹ̀ ẹ lè báyìí kí wọ́n fún yín láǹfààní rẹ̀ so gbúrò àwọn nǹkan báyìí náà ara nǹkan tí máa ń ba Islam yẹn jẹ ni so àwọn nǹkan mìíràn tún pọ̀ dáadáa ó jẹ́ pé a tún máa ń gbọ́ láwọn bòmíì tí wọ́n bá ti ń sàlàyé gba àwọn nǹkan báyìí fún wa kìí ṣe nkéré kìí ṣe nǹkan àwàdà èdè bá oníṣe àwọn àfáàsù náà tó bá ti ń sọ àwọn nǹkan báyìí gbogbo àná sì ti mà ìpè bá rẹ̀ bá ti lágbára tó bẹ́ẹ̀ náà ni ìwòsàn ẹ̀ ti máa lágbára tẹ́bá dọ̀ sí tùnísì táàrẹ̀ rẹ̀ ò bá pọ̀ wọ́n fún ọ ní paracetamol àbí táàrẹ̀ bá tó lágbára díẹ̀ wọ́n ní abẹ́rẹ́ làwọn fọ abẹ́rẹ́ tó sì dùn ọ́ táàrẹ̀ bá tó wá pọ̀ wọ́n tó láwọn la ara rẹ̀ ní operation ṣé kò ní dùn yẹn ẹni tí wọ́n ń sọ operation fún ọ tó yẹ kó mọ wá kó ìra rẹ̀ ṣé bó fẹ́ wọ yọ appendix ní àbí wọ́n yọ àwọn ó fẹ́ sànù rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn fáṣọ ogun ìta bá ń sọ yìí ti máa ń gbóná lára ẹlòmíì àbí tó pé ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà àbí wọn náà wà ní àwọn tí máa ń lọ lè bá wọn àwọn ní yẹtẹ wò ó bá gbóná lára rẹ̀ wọn náà tó rò orí dà jà kí ni mọ̀ gbóná ni lóòótọ́ ètè ara mi náà wọ́n sọ fún mi èyí kí n má bàa ṣe kíni kí n má bàa jẹ ní anu tó bá dijọ́ gbẹdẹ̀ kíámọ̀ òun náà ni wọ́n sọ fún mi so látara di eléyìí nítorí ọjọ́ tó ti lọ abẹ́lẹ́ ọba àríkíọ́lá bàbá tá a rí wì kọ́lá ọba àríkíọ́lá kó jẹ́ kó wúlò fún ẹni tó sọ kó jẹ́ kó wúlò fún gbogbo àwa tí a gbọ́ kí ó fẹsẹ̀ wa múlẹ̀ lórí nabi sallallahu alayhi wa sallam hadha